ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn èyí òwe ó kọjú sẹ́yà kan ó kẹ̀yìn sọ́mọ́ ẹ̀. bá jẹ́ pòmù ni yóò ti kú ah, yóò tiẹ̀ rí tà fún ah. àwọn àfa. Ah, ọ̀rẹ́ bò ni. ọ̀rẹ́ bò ni. mo wà mo ń jáde mo ń jáde ní ṣé kò sí tí mo rí ẹ lọ́sàn-án yìí. ó wà o tí n bá parọ́ fún ọ ní sọ pé kò sí ó wà àbí òyọ dákun torí ọlọ́run ọba ọtá mọ ìyarí títa jọ ń gbélé hmm. mo jẹ ìyarí tí lówó oúnjẹ bí mo ti wá jẹ́ lówó ó ti bẹ̀rẹ̀ sí ní fi mí tẹ̀ sínú gbogbo àwọn ará àdúgbò wọn kàn ń pariwo onígbèsè ọkùnrin tí ò tọkùnrin kò níyàwó kò ní nǹkan kan rádaràda ní í ṣe káàkiri àdúgbò torí èlò torí èlò ìbámu jẹ́ pé kọ́lọ́hún ọba kọ́lọ́hún bá má fìyàn ṣẹ̀ sí owó kékeré náà sì ni mo jẹ́ ìgbà tí mò ń bọ̀ hàn yín ẹ̀yìnkùlé ni mo gbà ibi fèrèsé òun ni mo gbà tí mo gbà bẹ́ bọ́ọ̀lẹ̀ pé kí n tiẹ̀ wá wọ́wọ́ yá káàkiri gbogbo àwọn tí mo mọ̀ wọn ìyá mi lówó òun ni mo ti ní kí n wá sọ̀dọ̀ rẹ ó lágbára ó le ló wá lówó tá à ń sọ̀rọ̀ ń pẹ́ yìí. Ah, kò fi bẹ́ẹ̀ pọ̀ ó sì pọ̀ díẹ̀ torí nǹkan tẹ̀yìn ọba ti ní èyàn lọ́pọ̀ náà ni one thousand naira ni mo jẹ́. one thousand naira one thousand ni àmọ́ àmọ́ wàhálà pọ̀ lórí one thousand ìjọ kí n gba ike gàrí kan ìjọ kí n ní kó yá mi lówó bó ṣe pé one thousand nù gẹ́rẹ́gẹ́ kódà torí one thousand yìí ebi pa mí sùn lánàá òun ni mo ti wò pé yóò fún mi ní nǹkan tí màá jẹ tí màá sì fi kún gbèsè ó lóun ò lè fi gbèsè kún gbèsè dákun torí ọlọ́run ọlọ́run ò ní fi ọ́ ṣẹ̀sín dákun. Ah kò dẹ̀ wá sówó púpọ̀ lọ́wọ́ èmi náà one five ló wà lọ́wọ́ mi. ọ̀rẹ́ ò ní ṣẹlẹ́yà dákun torí ọlọ́run one five náà pọ̀ èmi ò ní rárá wo tó bá ti fún mi ń dá padà fún ọ ìwọ lè fi mí ṣẹ̀sìn àwọn fi mí ṣẹ̀sìn káàkiri àdúgbò ni dákun dákun torí ọlọ́run. ọ̀dà máa fún ní one thousand bẹ́ẹ̀ ni máa fi five hundred dàpọ̀ ọ̀rẹ́ o ṣe o ṣe o ṣe ń dá padà fún ọ ọ̀la yìí ń dá padà o ṣeun o tí fún mi lówó tí mo fẹ́ béèrè ká tó máa lọ. Ah, ah mi lè gbàgbé ọ̀rẹ́ ó láìkí ah, owó. kì í ṣe pé mo fẹ́ràn owó yín tàn gbèjẹ́ ńlé wọ́n di pé wọ́n tún mọ léèyàn káàkiri. mi ìfẹ́ kó lẹ̀pọ̀. Ah, o ṣeun o ṣe o ló má lọ rẹ̀ má lọ ṣe bí ẹlẹ́wẹ̀ ọ̀tọ̀ ní nǹkan tó bá wá àmọ́ débẹ̀ yóò wá ní kí. yíyá bí tó gbé. àbúrò àṣẹ sàn. àmọ́ ma ọjọ́ orílẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín mo mọ olóore eh, eh. tí ó bá kí n ṣẹyìn níbo ni bá fojú sí nírú ọjọ́ eh, yìí. ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni mo mọ olóore o ṣé o ẹ ti wá lọ sókè báyìí lágbára ọlọ́run ẹ ní wálẹ̀ ẹ ní wálẹ̀ láìláì òkè òkè báyìí lẹ màmá lọ ẹ ṣé gan ni dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ẹ ṣé o. ẹ bá mi kí abisogun ah. oh, ìyàwó abisogun ni wọn. inú ìyá abisogun. ọ̀rẹ́ ni wọ́n ìyá Bísógun. àwọn náà bá Bísógun. no ó yẹ kó ti yẹ. Ah, ó ti yé mi ó ti yé mi ó sàpadà bàtà Bísógun ọ̀hún náà jẹ́ kò tí bàjẹ́ tán náà jọ nìyí. <laughs> kò bàjẹ́ tán. dákun má jẹun fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ó ní nǹkan kan tí mo fẹ́ béèrè kí ni o ní pé dákun dúná èmi ló dé gangan tí o fi máa ń ṣoore tó ń ṣe nìyí torí ìyá ta pàdé nìsín yìí ó dá mi lójú pé o tó ṣoore fóun náà ni o oore tó ti ṣe yóò tóbi díẹ̀ wàá rí i pé nǹkan ń dúpẹ́ pé ẹ ti wà náà ó tún wá kàdúrà mọ́lẹ̀ bẹ̀rẹ̀ tí ní ìtàdúrà bẹ̀rẹ̀ tí ní ìtàdúrà àwọn olórí orílẹ̀-èdè àtàwọn tó lówó èpè làwọn èèyàn máa ń gbé wọn tẹ̀ wọn yìí torí wọn yìí fòyàn lówó bí wọn ti sọwọ́ rí àfi bí ẹni pé táwọn bá ti fòyàn lówó wọn ò kú ìwọ àdúrà làwọn èèyàn máa ti fún ẹ ti wà náà ẹ ti ń jẹ ta o tún náà ní ní owó orí ló tún kí ló dé tó ṣe máa sóore àbí òun fi kíní ṣe nǹkan kan ní má bínú ọ̀rẹ́ o má bínú mm. dàpọ̀ mọ́ kàn fẹ́ mọ̀ bóyá kẹ́mi náà lè máa ṣe tó ní nǹkan kan tó fi ń ṣe ni. ọ̀rẹ́ lákọ̀ọ́kọ́ náà sí ìbéèrè hmm. ọlọ́run dá gbogbo wa lóríṣiríṣi hmm. ẹ̀dá tọ́lọ́run dá èmi ká hmm. máa fún ni àwọn yorùbá náà dẹ̀ pòwe àbáwọn yorùbá sọ̀rọ̀ wọ́n ní òkè lókè ló wà fún ni máa ń gbé má gbàgbé òyìnbó náà sọ pé givers never lack. ètò òyìnbó ń lè mọ yé mi àbí òye gífà gífà like èyí èlò ìmọ̀ lè mọ̀ yé mi àmọ́ èyí tó yé mi gangan tó dá mi lójú ni pé tí yorùbá tó ní òkè òkè báyìí lówó àfúnni gbé téèyàn bá fẹ́ fúnyàn ní nǹkan téèyàn bá ṣe báyìí àbí òye òkè lẹni tó fúnyàn ẹni tó wà ń sàlẹ̀ ló gbà á. ìdí tó ti ń sọ̀rọ̀ ni. ṣe sọ ojú èrè sọ wà pa. ẹ̀rí ọlá wọ́n wọnú mọ́tò wọnú mọ́tò. wọnú mọ́tò. Ah, ah. ojú rẹ rí <laughs> ah, ọmọ tó jọ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú sáà. bọ́ọ̀lù gbogbo èkó. àdúpẹ́. ṣẹṣẹ ń lọ. àdúpẹ́. gbogbo gbadé bá ti kọjá wájú lẹ́yìn màá béèrè lọ́ọ̀yà rẹ̀ màá ní ẹ̀rí ń kọ́ o ṣé ń gbúrò rẹ o wọ́n ní àlàáfíà lọ wà <laughs> ilẹ̀ inú mi dùn láti rí ọ o. <laughs> inú tèmi náà dùn láti rí ẹjọ mẹ́ta sọ dáàdì ṣé ṣẹ̀sán tọ́jú yín dára ṣá. tí wò rọwọ́ tọ́jú lára wọn ni pẹ̀lẹ́ o ọmọ bàbá <laughs> ẹ̀. ó tiẹ̀ try. ìtọ́jú pọ̀ tó kúrò hánu ẹ wò ẹ jẹ́ mi ilẹ̀ kẹ́ mọ́ra ìṣòro ọ̀sìn ẹ fọ́ jẹ́ dìlé yìí ẹ ńlẹ̀ ẹ rí ẹ rí ó ga ọ ẹ̀rí ẹ̀rí ojú ẹ̀rí o ti wá di big girl. ṣẹ̀sán ó dé kó máa fi hàn wọ́ ọ̀ṣẹ́ ni èwo ni pé mo ti di big girl ṣé small girl ni mí tẹ́lẹ̀. wẹ́ anyway small girl náà ló máa ń di big girl mm-hmm. ó ga báwo wá lẹ́kọ̀ọ́. adúpẹ́ jàre wọ́n ń kọ́ báwo lẹ́fìtìn báwo ni iṣẹ́ iṣẹ́ wo ló ń rí ṣe báyìí. Ah, ọmọ àti ìdí iṣẹ́ kankan sí kókó ẹnu ọ̀sùn ọ̀sùn yóò dá yóò dá náà lẹ́yìn pé mo tún máa ń kó àwọn ọmọ kéékèèké ní lẹ́sìn nírọ̀lẹ́. ṣó tiẹ̀ rí orílẹ̀-èdè wa yìí àti ríṣẹ́ problem ẹ̀ kó lóun ṣáà máa ṣàánú gbogbo wa ni but at the same time èmi ò láìkí bó ṣe wà nílùú yìí o you need to look for greener pasture. Hmm, ó wù èmi náà bọ̀ ìgbà tí ò tíì sí ibi tí mo fẹ́ lọ. ok ayé ẹ ti wá yọ báyìí bóyá kí n kúkú máa mú ẹ tẹ̀lé mi lọ sẹ́kọ̀ọ́ kí ló fẹ́ o. ó fẹ́ mú mi lọ sẹ́kọ̀ọ́ hmm. ah, inú mi máa dùn o. Ah. Ah kémi náà tiẹ̀ change environment láti ìjọ yìí. àbí ah, wàá lè change environment wàá tún ríṣẹ́ gidi ṣó get. o ṣègùn ẹ̀rí mo dúpẹ́ lọ́wọ́ ẹ o. kí ni mo ṣe ṣó ti gbàgbé bá ṣe ń bára wa bọ̀ láti kékeré ni àti gbogbo oore tí wọ́n fúnra rẹ̀ tó ti ṣe fún mi. Ah, o ṣègùn ah, inú dáàdi máa dùn o mm. tí ẹ bá gún ẹsìn nínú mi kò lè kọsẹ̀ o. so máa padà ní next week bóyá kí ìwọ náà kò ti gbáradì sílẹ̀ go together. okay kò sí wàhálà. jẹ́ kí n tètè máa lọ nítorí mọ́mì wọn ti máa retí mi ṣúgẹ́tì. bọ ìgbà tó wá ní ò jẹun yìí kọ́ báyìí. ó yẹ kí n ṣeré wá síbí lọ́la tí bá wà. promise. Mm, àjọkẹ́ mi ẹ bá ń pawọ́ pọ̀ kẹ́ mọ́ mi àjọkẹ́ ẹbí ẹ bá ń kẹ gbogbo ilé ọlọ́run sì mọ̀ kẹ́ ọ àjọkẹ́ mi ó máa tóbi lóye nǹkan sí i nílé bólúkolú ọmọ arọpa tìbọntìbọn ọmọ rẹ tún tágbétágbé ah, sọmọ ah. pé wọn lọ máa mú bọ kìnní sànà àbákẹ́. Hmm. àtúrí kìnní. ọkọ mi ah. Ọlọ́run ó jẹ ọdà fún ọ yóò yí ọ kalẹ̀ Ọlọ́run ọmọ tì ó lẹ́yìn ni lágbára Ọlọ́run ò ní ṣubú dànù ó tiẹ̀ ní ṣubú rárá débi pọ dànù ire lójú ọjọ́ rí ire lójú rí ọmọ rí lọ́jọ́ gbogbo ọkọ mi sórí ọ̀rọ̀ tó bá mi sọ yìí ó sì dùnú mi ó dé odò okùn mi bí a ti ṣe ń lé bàbá rẹ náà nà mhm. wọn máa ràn yàn lọ́wọ́ ní òpó òmùrè kó nígbà tó jẹ́ pé kò ní dí ṣe rere tiẹ̀ lọ́wọ́ yóò mọ ṣe rere tiẹ̀ wọ́n náà mọ ṣe rere tiẹ̀ ó inú mi dùn oyè ó tún kóyè ni wọ́n mọ̀ pé ìyá àjọ kẹ́rin tó jẹ́ kọ́mọ rẹ̀ kó mú kí ló kọ̀ ọ̀rẹ́ rẹ̀ ṣe. ṣẹ̀sán. ṣẹ̀sán rèlú èkó ẹ ṣe màmí ẹ ṣe gan ni because èmi náà ti rò pé tó bá tiẹ̀ change environment tó lọ sẹ́kọ̀ọ́ abiṣẹ́ gidi òun náà máa lè tọ́jú dáàdi ẹ̀ ṣe understand then tẹ bá rántí dáadáa ẹ rántí pé ṣẹ̀sán náà ti ṣe mí lóore rí hmm. so tèmi náà bá dẹ̀ da oore padà kò léèwọ̀. Hmm. ní tí a ṣe sọ pé oore lóore ń wọ́tọ̀ lẹ́yìn ẹ̀ nù hmm. ó dà ó dà ní ìsìn bẹ́yìn gbogbo ẹ̀yìn ọ̀dọ́ tẹ wà nínú abúlé tẹ bá rè kó ṣebí ẹ kó èrè kó ẹ kó wálé ni lẹ́ẹ̀bà kọ́lé ńláńlá yẹyẹyẹ <laughs> làwa náà mọ gápá kiri pé àwọn ọmọ wa ló kórè wá wo bẹ́ẹ̀ ti ń ṣe òun nìkan ẹ̀ mọ̀ ṣe é mọ̀ rárá yín lọ́wọ́ o ẹ mọ̀ wọ́n táwọn àgbà lápẹ́ á ti ṣe o àwọn àṣìṣe wọn nù o hmm. kẹ́nìkan ó kọ́ mọ̀ gápá fáwọn tó kù hmm. ẹ̀yin ẹ dáadáa síra yín hmm. yóò sì dáa fún yín kalẹ̀ èyí ọ̀kan ọkọ mi èkejì rẹ̀ ni ọ̀rọ̀ tá a jọ sọ. ọ̀rọ̀ wo ni. Hmm. ẹ̀rẹ̀ wo ni èwe ẹ̀rẹ̀ tí màmá bọ̀ sọ́ngbà gbogbo. Hmm. ẹ má wọrí tó bá tásìkò máa mú wálé. jẹ́ ó tásìkò àsìkò ti tó jàre ah, àsìkò ti wá ti sí gbogbo èèyàn ròde káàkiri àbá òní ti èyí bí ṣe aṣọ tí mo wọ̀ yìí wọ́n mọ̀ mọ́ níbi tí ìkó mọ́ ah, ọ̀rẹ́ rẹ̀ mọ́. ẹ máa mú ti ní sùúrù ẹ má kàn mí lójú. Ah àsìkò ní gbogbo nǹkan tó bá tásìkò máa mọ́kọ wálé. ẹ ṣe ṣe kíá ẹ ṣe kíá. ọkọ mi o hmm? wọn wàá fẹyìn òbínú o mo ti so oúnjẹ rẹ n tó fẹ́ràn láti wọ́n jẹ èkúrú ọ̀rẹ́ kan mo fèdè sí mo tún fẹ́ jà sí ọbẹ̀ rẹ̀ jẹ́ lọ gbé wá. ẹ jẹ́ lọ gbé fúnra mi ẹ má ṣe yọnu. kò sí ní tó gbàgbé báyìí sẹ́sán báàmù sẹ̀sán. báàmì. sẹ̀sán. báàmì. ẹ̀mí ló mọ̀ pé ọ́. ẹ̀mẹ́ta. Hmm. ọ̀rọ̀ rẹ ò ní dojú o. èkó ló ń lọ yìí o dákun ibi tí wọ́n fi ẹlẹ́mọ̀ sọ̀sọ́ ni kò sọ o fẹ́ kan tẹ́lẹ̀ mọ̀ mọ̀ pé èso ní jàgídíjàgan ọmọ ọ̀rọ̀ rẹ ọ̀wà ni ẹ̀ dàrú o dákun torí ọlọ́run ọba o ibi tí wọn bá ní kó gbẹ́sẹ̀ sí báyìí ní kó gbẹ́sẹ̀ sí o mi ì ní fẹ́ kó dé kò tán kó da dé kò dèrè o mo wá bí ọ ní sẹ̀sán mo fojú olóore gógí o hmm ẹnìkan ní mú ọ lọ yìí ó mọ̀ pé tiẹ̀ bó o mọ́ o mọ̀ pé ọgbẹ́nu ẹ̀ sọ́hun ó hmm. dákun ọ̀run yóò ní dàrú ọlọ́ba ń sọ ọ lọ yóò bá ń sọ ọ bọ́ o sẹ̀sán sẹ̀sán jẹ́ kó kọ́ ọ̀rẹ́ ọmọ rú ọ hmm. o kọ́ padà tèkóté kọ́ wá sẹ̀sán fún mi ni o sọ ọlọ́run àmín àbọ̀ ọlọ́mọ wà lóye ńlẹ́ ó ṣoríire. tí n bá ti dọ̀hùn máa máa jẹ́ kẹ́ mọ bó bá ṣe ń lọ dẹ́ máa tún wá máa wọ̀ yín lẹ́kọ̀ọ̀kan. Ah, ọ̀dà ọlọ́run fún ọ sí pẹ̀lẹ́ lọ́ra o. Hmm. Ah, ah. táyà lọ́dọ̀ ń wo. kí ló ń dúpẹ́ fún mo ní kò yé dúpẹ́ lọ́wọ́ mi mọ́ after all we are friends àti wípé ìwọ fúnra rẹ̀ o ti ṣe ọ̀pọ̀lọpọ̀ oore fún mi sẹ́yìn àbútí gbàgbé ni final year exam wa ní secondary school ọpẹ́lọpẹ́ ọpẹ́lọpẹ́ Ọlọ́run ló jẹ́ kí n rí exam yẹn ṣe tó bá yẹ pé wò bá mi sanwó ni báwo ni mo ṣe fẹ́ ṣe ibo lọ́tà mi ò bá wà báyìí ẹ̀ and yàtọ̀ sí yẹn gan àìmọye oore tó tún ti ṣe fún mi sẹ́yìn so èmi kedere rè mo máa more anything tí bá ti ṣe fún ẹ it's nothing máa kà ṣùgbọ́n. you're welcome. ṣé o ti pe dáàdì pàtìdé kan. Hmm, mi ò tí ì pè wọ́n fóònù mi ti kú. Ah, bóyá kí n mú fóònù tèmi wá fi pè wọ́n àlè wọn lè mú pàtìdé kò láyọ̀ tán ẹ̀ ń bọ̀ jẹun. Ah. Ah, ẹ kú ilé o. báwo ni. mo wà jàre báwo. báwo ni ṣe mú. àdúpẹ́. ó tí kò wà stressful. ọ bó ó wà stressful bó ṣe ń wo mi yóò ti rẹ̀ mí bàjẹ́. ìyá sọ̀rọ̀ bó ṣe. anyway mo ti bá ẹ dáná so kó wọlé kó lọ fresh up kó wá jẹun. ó bá mi dáná as in ó bá mi ṣe oúnjẹ sílẹ̀ for what kí ni reason tó fi máa bá mi ṣe oúnjẹ sílẹ̀ so ṣé torí pò dẹ̀ tí ń wà lé o ti ń jókòó sílé ìsìn ló ń mì pé kò sọ̀rọ̀ ẹ̀ di maid ṣé mo sọ fẹ́ pa ṣe ọ̀pù ní ẹni o ṣe máa bá mi dáná. no mi ìṣọ́ra mi di maid mo kàn fẹ́ àṣìṣe ìnìyàn. Hold on, Mr. Sheson next time Emma assist him. ṣó ti gbọ́. Hmm? ok ó ti gbọ́. ó Better. so jẹ́ ń wọlé kí n lọ freshen up mú bọ̀ má No, wá sálẹ̀. ló wà láà. bẹ́ẹ̀ ni kò sí wàhálà bẹ́ẹ̀ jẹ́ ká ríra so that màá lè quotation mi so yeah, we know one bí kò sí wàhálà àríwá ló là ń gbà yẹn ehm, event planner ni mo bá sọ̀rọ̀ tó ń sìn yẹn so mo ní kó wá láàárọ̀ làkàríra then i lè compare quotation òun àti the other event planner síra wọn. that's not bad mm-hmm. then since tọ́lá jẹ́ Saturday èmi máa wà ní sọ wọ́n máa bá mi lé oh, great great kò sí mo lọ sọ́dọ̀ ẹ̀rí lọ́la mo ṣe rántí but that will be in the afternoon. Oh, okay ẹ àárọ̀ la máa róhùn àárọ̀ lòun ń bọ̀ so tọ́ba lè ṣetán pẹ̀lú ẹ̀ then you can go and see your friend. Okay. ẹ so that's not bad kò sọ àlàǹgbà ẹ àwọn tó ọ̀dà ríǹgì lọ wọn wọn tí tòun ń dé ni. ó máa dé lọ́la ẹ eh. tomorrow. Oh, okay kò sọ àlàǹgbà and that reminds me ọ̀rẹ́ mi bíi mẹ́fà kan wọ́n ti fẹ́ disturb mi pa pẹ̀lú aṣọ ẹ wọn ò dẹ̀ tí gbàṣọ tuntun dé. <laughs> aṣọ tó wà lè ṣó ti tán ni. Ah, kò tán ni mo ní mi ìra wọn ò tí gbàṣọ tuntun dé ó ti tán náà ó ti tán. <laughs> ìyá níkẹ́ ìyá níkẹ́ àti pàtì but mom sí èmi ò rí lè fi taratara láìkí ariwo tẹ́ ń pa yìí. ariwo. ẹ eh, ariwo tẹ́ fẹ́ máa pa yìí. ariwo ariwo náà dà ibo mo ti pariwo dé inú mi ò ráriwo ọkọ mi báyìí aṣọ two hundred péré ni mo ṣe ta two hundred pieces ni mo ṣe ta no i don't understand aṣọ ẹyẹ eh, eh, èmi dẹ́ pé èmi ni máa ń bá àwọn olóde fẹ́ lójú mo ń bá àwọn èèyàn ṣe awádìgbà ti tèmi èèyàn mélòó ni mo ti taṣọ fún the last time tí um, um, uh, eh, mrs elliot chief mrs elliot yeah. tó ṣe uh, wedding fọmọ ó mọ iye aṣọ tí mo ta fún un I sold fifty. Wow. Yes. Báṣọ ẹ̀ ṣe wọ́n tó, ó rántí pé two hundred thousand ló ta ṣe tó fi sọ pé ah, ó wọ́n ó pọ̀ ó kíníkan kíníkan two two hundred thousand èèyàn like fifty ni mo tà fún. The other woman náà eh, kí ló ń bẹ fẹ́ rúpọ̀ woman ẹ̀ ṣe náà. Mrs. Adébíyí. God bless you. Mm. Ó máa yàtọ̀ tí mo bá tà. So èmi tí wọ́n ń bá wọn ṣe yẹn, á wá tèmi. So far, àwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan tí ìbùrù mi raṣọ ọkọ̀ bá mi tà. I've sold just two hundred onímọ̀ pariwo. And ọmọ hall tí mo fẹ́ lò, ọmọ all tí mo fẹ́ lò now, oh. the monarch eh. five thousand capacity ni so nígbà tí èèyàn two hundred péré bá wà nínú hall tó tóbi tó yẹ ṣé ló bàdá gbàdá pé wọ́n ju abẹ́rẹ́ sínú agbami omi báyìí no now i need all the crowd that i need and not just crowd mi ìfẹ́ àwọn èrò èèyàn àwọn èèyàn ni mo fẹ́ torí ẹ̀ ni mo ṣe máa ṣọ tó jọjú so that àwọn tó bá ní kìmí ló máa lè ra so tó bá tẹ̀lé jẹ́ nǹkan tí bá ń jó báyìí ìwọ òfèrò ń tiẹ̀ ìwọlé ìwà àbíjókòó sí bọ èmi ìyá ìyàwó ọmọ kan ṣoṣo tí mo bí tí bá ń jó báyìí kọ́ máa fi béèlì béèlì ni kọ́ máa ná lé mi lórí kọ́ máa di pé wọ́n ṣe ń jáwé wọ́n ń jẹ́ kérekére béèlì ni kọ́ máa gbé lé mi lórí ní ẹ̀kọ́ kan. ẹ jàre ọmọ ẹ. mo ti gbọ́ yín just do whatever you like ó ti rẹ́ mi. of course i will do what i like it's my daughter's wedding i will do what i like i can't wait to see in that bold dress that wedding bold dress. Uh, Here comes the bride. I love you. Here comes the bride. I love you too. <laughs> ah, I can't imagine. Oh my God àwọn atuntun wá títí ẹ̀yà nílùú àwọn táwọn ọmọ táwọn máa lùlù tí àwọn máa jó tó máa gbókìtì no we do it the ancient way ọ̀rọ̀ máa dẹ̀ come straight back èmi mo dẹ̀ máa dìé mú fúnra mi kò ní sọ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà wa ní bàbá lọ ọmọ ló máa ń tì no èmi mú tán nǹkan mi máa dìé mú wọlé a máa máa tó ẹsẹ̀. ẹ ká sàn ẹ jọ eré lábẹ́rẹ́. <laughs> hey. hey. Hey, babes. Oh, What's baby. up? Fine, fine, fine. Ó ga ojú gbogbo yín fine. ló ń fa yìí. Kí ló ń ṣẹlẹ̀ náà? <laughs> No good. No, you're fine. Ó wà ó. Ah, ah. Jùmọ̀kẹ́, kí ló you Kí ló ṣe tójú ẹ̀kọ́ rẹ lọ́wọ́? O kò sí jàre. Ṣé kìí ṣọ̀rọ̀ contract yẹn ló ṣe ń rò? Pàṣà ti bá ẹ sọ̀rọ̀. Ah, another good thing will come your way, babes. Jùmọ̀kẹ́ o ní ìlú má ti máa gbé irú àwọn ọkọ̀ báyẹn sọ́kàn ṣó ti yẹ sórí iṣẹ́ yẹn kò kí ń ṣe iṣẹ́ ẹ̀ ni nítorí omi téèyàn bá máa mu báyìí kò ń ṣàn kọjá ẹnu so iṣẹ́ yẹn kò ń ṣe iṣẹ́ yìí tó jẹ́ títí ẹ̀ gangan ó máa wá ẹ̀ ń exactly ọ̀rẹ́ mi orí point yẹn sọ i said the same thing the other time gbé kúrò lọ́kàn then maybe because she's at home let's make her happy ẹ jẹ́ that's true. <laughs> ẹ ṣe ẹ ṣe ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ mo ti wà okay but kò ṣe má rò náà ni. anyway so what's up any gist. gist gist no no no no no no I don't have any. oh oh oh oh sábà ní gist tẹ́lẹ̀ èmi ti rí gist. okay. um uncle tí ẹ̀rí ò bá introduce yín sí wa èmi máa béèrè ẹ jọ kí lorúkọ yín. wow nice name. Um, Tolú lórúkọ tèmi Jùmọ̀kẹ́ lòun jẹ́ <laughs> that is Nike and she Kike. Hi. Eri, <coughs> but Chloe Tony kan wọlé now. Who is he? and he's so cute. ó tún ti bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ ti gbé yín dé ta. but um, ọ̀rọ̀ ti ẹ̀yẹn náà it's it's it's no go area ẹ̀rí kilo ló dé tó introduce bọ̀bọ̀ yẹn sí wa. that's true clay tó lè wọlé. Shetland kódà childhood friend mi ní ṣẹ̀sán hmm. àjọ dàgbà ni ìlú wa dẹ̀ ni mo ti lọ mú wa nítorí pé ó fẹ́ change environment ìdí tí mo fi mú wá sẹ́kọ̀ọ́ nìyẹn ṣó tán àbò tún kù àbí kílẹ̀ tún fẹ́ gbọ́. omi hmm. ìpè ọ̀rẹ́ lásán ni as in no string attached. ṣé èmi wá jẹ́ ọlọ́kọ púpọ̀ bíi títí ẹ̀ o mọ̀ mí náà èmi ò ṣe rubbish o mọ̀. so ọlọ́kọ púpọ̀ ni mi. tẹ́lẹ̀ nǹkan. ìwọ ló dẹ̀ mọ̀ yẹn. bọ̀ bọ̀ bọ̀ ẹni sùn rẹ̀ ń sùn but it's not proper kó má introduce guy yẹn sí wa náà. Ah. ó dẹ̀ má bínú ah ẹ látẹnumọ́ ṣá ẹ má bínú màmá introduce ẹ̀ sí yín lọ́jọ́ mi mm-hmm. ẹ wo láyé pọ̀. let's go to the point. Um, ibi tá à ń lọ ó ṣe pọ̀ mm. um, list tí a fún wedding lélẹ̀. and mo fẹ́ ká take out àwọn nǹkan tá a ti rà so that a máa mọ nǹkan tó kù tá a ti rà. that's good. Mm -hmm a ti ra gbogbo àwọn accessories àti jewelry ta need. okay. then àti order fáwọn ọ̀ràn ta need náà. okay. Yeah. that's all. that's all. like seriously. ẹ eh? Huh. wo omi ṣe pọ̀ nú àmù. <laughs> ṣé ìwọ ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé omi ṣì pọ̀ nú àmù ládùúrú líìsì tó gùn tó báyìí tí mo mú dání ẹ wò èmi máa suggest pé ká lọ sọ́jà lé ní àtọ̀lá o abíkílẹ̀ ni mo wí. wo ẹ jẹ́ kí mi gbé pọ́ọ̀sì mi ká lọ. ọ̀rẹ́ hmm? jọ mo fẹ́ lo tọ́lẹ̀tì ẹ lókè. kí ló dé kò sí tọ́lẹ̀tì bẹ́ẹ̀ yẹn ló ti sàlẹ̀ ó ní problem ṣá aláfiṣe. ṣùgbọ́n nǹkan mo mọ̀ tó dá mi lójú. Ah, life is all about choice. Àlọ́run ká Life is all about choice. Ohun tó wẹ nìkan ah. jẹ́. Ó ti ṣe díẹ̀ tí wọ́n dé. Ah, wọ́n sùn látara tó ti jẹ́. Èmi náà rí bẹ́ẹ̀ torí ẹ̀ ni mo ṣe fẹ́ disturb ẹ̀. Mo bẹ́ẹ̀ ra àwọn aṣọ ìbọ̀sọ̀ mo fẹ́ kó wọ bóyá láìkú wọn. Fún ah, bá mi ra aṣọ again. Mo kò tí ì pẹ́ tó bá mi ra àwọn aṣọ kan náà. ọmọ anyway o ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ ẹ. kí ni mo ṣe ṣe bí ngbà tí mò ń jáde bọ̀ ni mo rí ibi tó ti ń ta àwọn aṣọ yìí nǹkan pé àwọn aṣọ yìí nice o ah, pé kí n ra fún ẹ. Ah, àwọn aṣọ yìí nẹ̀ o. ṣùṣà láìkì wọn ṣá. Ah, mo láìkì ẹ̀ pa. ìyẹn ló ṣe kókó. wow ọgbẹ́ni. Mm-hmm. ó jẹ́ tún bá mi jẹ́ ti bàtà. Mm-hmm. Wow, ẹrù ìtẹ̀lẹ̀ ó pọ̀ ó ah, ah. ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. alẹ́lẹ́ wọn ò gbọ́ pé orí ojú ọ̀gàngán òru sọ̀sọ̀ wọn ò gbọ́ kùsọ̀kùsọ ọbẹ̀ ajígini arìn gini arìn gini gini báwọn alálẹ̀dẹ̀ ògini àìmọ́rúkọ kúkú kó pani lónìí o àìmọ́rúkọ ajékájé ó wọ́n ni ogún ni wọ́n gbà wọn ò ní bá bẹ̀bẹ̀ o aláyídà o alápadà wọn ogun ni wọ́n gbà wọ́n dókè odò wọ́n dogun ogun lalábẹ́bẹ̀ jẹ́ wọn ò nífa bẹ́bẹ̀ jẹ́ nàyí o ẹ̀dínlẹ́mọ̀ níkà ẹlẹ́mọ̀nìkà òkòkò màkà aláfà yìí màkà aláka àgbàkà wà wọ́n òsè kàríkà wọ́n múmi kásẹ̀ wúmi ọ̀ká onípara èèkàn bíríbí lónìí àká ìyá ńlá ká gbà kọ́ lọ́tọ́ wọn kàràkàrà kàràgbàsà ìfàlẹ́ ìṣètẹ́ fi jórúkọ kámi kámi kámi lóde kà wọ́n níbẹ̀ làwọn jórúkọ kọ́nu mi là tó dé ọ̀run mi lánìí àlọ́ rẹ̀ kó gbogbo fóní ọmọ ká ìkà ní gbẹ̀lẹ̀ rẹ̀ ọ̀ka ní sunkún wọn àkókò sọjísà ẹnu awo ìbá wọn àṣẹwà ẹnu awo ìfàlẹ̀ dògún lọ́wọ́ ẹ dògún lọ́wọ́ o. èsì ẹ̀wẹ̀ kí lẹ ló ṣẹlẹ̀. ẹ ò ṣe rí a ní problem kékeré kan kò lè kí n ṣe problem náà. ọ̀kàrì. ọmọ tí bí ò wá o. ẹ ń gbọ́ alọ́mú yẹn wá. kọ̀ wá tẹ kí ni. ẹ àná bí a kí ẹ bá sọ ohun tó máa ṣe fún wa bí a ká pe ẹ sì wà láyé. Ah, kílódé ẹ wà láàyè ẹ sí láàyè ara yín bẹ́ẹ̀ ni. kílẹ̀ mi. gbẹ́nu búkú sọ̀hún nǹkan tí ń sẹ́yìn ẹ̀ mà ni torí gàǹgbà fọ́ báyìí akutu ó sì wú amadi ọkẹ tiẹtiẹ tíyà rẹ bá bọ́mọ lọ́wọ́ níjọ́ ṣẹlẹ̀ sí yín ẹ ẹ kórìíra ara yín torí ẹ ti forí gbóná báyìí ó sì dandan kẹ́ gbóòórùn ara yín ẹ̀gbọ́n tẹ̀ ń sọ yí ẹ̀ sọ pé bí a tí ò bá wà nǹkan máa ṣe wà náà. sẹ́mi ò ṣàlàyé fún yín pé ọjọ́ mẹ́ta tẹ́ ẹ̀ bá ti rí àbúrò ṣẹlẹ̀ torí gbogbo ibi tẹ́ ẹ lówó dé pátápátá lólóde yan fẹsẹ̀ rìn dé kọ̀ wá tán síbẹ̀ o ìrìnkùnrin wèrè rìn wọ̀ lúra dáradára ní bábòde èyí tó kẹ́yìn yín nù ìsẹ́pẹ́ ẹ̀yà wèrè ni. àìwòlẹ̀ ah, ah, ah, tún gbọ́dọ̀ lọ báyìí sí lẹ́nu sísè ẹ̀ẹ́dẹ̀tì sáré sọ̀rọ̀ wèrè kí ló dé ṣé wèrè wáyé sí àtìjàmbá yẹn ni àánú rẹ ṣe mí. ọkàwé ẹkọ ní price ní àwọn afúnilówó money is not the problem at this point. jẹ́ kí n sọ fún ẹ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ẹ yàwèrè ni. ṣé ẹ̀ẹ́dẹ̀rún jùlọ. nǹkan ṣe yín. ṣé ìṣe fíìmù. fíìmù bó ẹ̀wẹ̀ máa fún yín lò. ẹ̀sán ṣe tẹ́lẹ̀ lọ́rọ́ ni kú gbọ́wọ́ ọ̀ ní gbé ọwọ́ ìwálẹ̀ mọ́. bàbá máa gbé bẹ́ẹ̀ ni ah, ẹ wá ìgbàgbé o. bàbá bí ẹ sọ fún akọ́kọ́ yàwó ẹ̀ náà. sẹ́yìn náà béèrè tí ó wà ń di rẹ̀ kẹ́ ẹ tó ṣe ni. Ah, ẹ kò ní jóná èèyàn ọmọ wọ̀nyí fi nǹkan kàn yín. màá fẹ́ lóyún pa. ẹ ah, wọ òòsà ó dúró nì tí a bá gbé lẹ̀. ẹ rí hmm? mo fẹ́ béèrè question kan lọ́wọ́ kí ni ẹ. kí ló dé jẹ́ pé anytime bí mi àti bàjọ́ jáde o kì í fẹ́ kí n sọ̀rọ̀ especially táwọn èèyàn bá wà níbẹ̀ ìwọ náà wo yóò ní ìdáná ra oúnjẹ mo fẹ́ rọ́dà oúnjẹ ó dẹ̀ ó lé mi kúrò níbẹ̀ ó ní ọjọ́ kan náà tó embarrass mi báyìí and again anytime táwọn ọ̀rẹ́ bá wà níbẹ̀ o kì í fẹ́ kí n sọ̀rọ̀ wàá máa kanra mọ́ mi for no reason so mo ń wò kó má lọ jẹ́ pé mo ń inconvenience in any way. Ah, ah. irú ọ̀rọ̀ wo nìyẹn oh inconvenience me now in fact mi ò tiẹ̀ mọ̀ pé mo kanra mọ́ ẹ̀ àfi bó ṣe ń sọ yìí mi ò notice but all the same ma má bínú tó bá pé o fi hàn pé mo kanra mọ́ ẹ̀ mi ò mọ̀ mọ̀ má bínú. mi ò bínú lọ nǹkan tí mo ṣàkíyèsí ni mo sọ so alpha ṣó gbàgbé iṣẹ́ tó fẹ́ bá mi gate. Ah, ah, mo ṣe máa gbàgbé irú nǹkan báyẹn mo ń ṣiṣẹ́ lé lórí ó kẹ́ pé these days àwọn iṣẹ́ téèyàn rí wọn make sense rárá àwọn iṣẹ́ kéékèèké ni mi ò délé jẹ́ kó ṣe irú iṣẹ́ yẹn but má wò ó with time We'll get a good job. ẹ̀rí tẹ hmm? mo pe dáàdì mi ní kí n máa bá wọn sọ̀rọ̀ ok um, tó bá ti di lọ́la a máa pè wọ́n so èmi náà lè kí wọn dúró tirẹ̀ mi báyìí mi kàn fẹ́ lọ sùn dá mi lójú o. Yeah, you too. Life is all about choice. Ohun tó ń wẹ nìkan jẹ́. Ṣé lóòótọ́? Àní èèwọ̀ ẹnì kejì. Mo ṣoríire o. Ǹgbà bá ọ lọ ilé ọkọ, ǹgbà bá ọ lọ ẹ́. Alájọkẹ́ ǹgbà bá ọ lọ ọ̀nà ló mọ̀ jẹun. Mo ṣoríire àdúrà mi gbà lórí rẹ tó wà ní nígbà tó rí bàbá rẹ̀ só nífẹ̀ẹ́ rẹ̀ ìyá rẹ̀ ń kọ́ tí wọ́n pọ́n lé síwọ́n náà kúnlẹ̀ dáadáa bí ọmọ tí wọ́n kọ́ lé. ẹ màmí ẹ jẹ́ a ní sùúrù nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹni tí mo ń sọ pé mo fẹ́ fẹ́ yìí hmm. kó ìkọrún sí mi ṣùgbọ́n èmi nífẹ̀ẹ́ gan mo dẹ̀ mọ̀ pé òun náà ó nífẹ̀ẹ́ mi gan mi wàá mọ̀ bóyá ojú ló ń tì í o kò tiẹ̀ yé mi bọ̀kọ̀ ìkọnu sí mi ṣá. ojú ń tì láti kọnu sí ọ eh. ìgbàgbọ́ ọkùnrin ṣe máa ṣẹ́nu wọ bàbá rẹ ó ti jújú akíká lọ ọ̀rẹ́ rẹ̀ lọ rán sí mi torí mo burú gbà náà ọ̀rẹ́ bàbá rẹ̀ bàbá rẹ̀ rán sí mi sí ọlọ́rẹ̀ tó lè rán sí ọ ní kò ní kí wàá ní eh, ṣùgbọ́n ọ̀dọ̀ lójú pọ̀ nífẹ̀ẹ́ rẹ̀. bẹ́ẹ̀ni ọ̀dà wọn fẹ́ béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ rẹ̀ ṣé tó bá rí ọ ìmọ̀ rẹ́rìn músẹ́ ìmọ̀ rẹ́rìn inú rẹ̀ wọ́n dùn tí bá rí ọ mm, ṣé tó o bá fún ọ ní nǹkan bóyá bóyá o fún obùn lẹ́bùn àbúrò náà bùn ọ lẹ́bùn inú yẹn wọ́n dùn síra yín bẹ́ẹ̀ni ah àyànmọ́ rẹ látòbí ọ̀rọ̀ ni so mm. orí bóun ọba sọ fún ọ pé òun nífẹ̀ẹ́ rẹ tójú bá ń tì ó lè dẹnu kọ́ ọ kí n kí n kọnu sí. ìwé kè sí nǹkan kan kí n sọ fún ọ ẹ ń bẹ lára rẹ lẹni tó ọmọ ni sọmọ àbúrò bàbá rẹ mm. ìyá àwọn nìkan tọ́jú kọ rẹ lọ. ńlọdẹnu kọ ńlọdẹnu ẹ kò ní síbi ikú mi dákun bá ń síbẹ̀ wò tèmi ni ó wò bá ń síbẹ̀ má má rú bí ṣe máa ṣe ṣá. ǹdógún ǹdógún ǹdógún ǹdógún. àgbẹ̀ tí ń gbére pàdé má gbèrè pàdé ológun mọ́ ọ̀dọ̀ ẹ̀mí kórè dé ni kò máa kórè wá o àgbẹ̀ tí ń pèrè pàdé ọlọ́sà má gbèrè pàdé ọlọ́sà mọ́ ọ̀dọ̀ ẹ̀mí kórè dé ni kò máa kórè wá o. Ah. irú aláwọ̀ ni mo láyìí ah. ọ̀rẹ́ ẹ̀rí ọlá ni mo rí lójú àlá mi yìí aláìdè ah. nágbára gan-an báwo ni wọ́n fẹ́ ṣe sọ fún ẹ̀rí ọlá báyìí ẹni tí kò kí ń jẹ́ kí n bá àwọn ọ̀rẹ́ òun sọ̀rọ̀ rárá. anyway Ọlọ́run kọ́ mi mọ̀ ṣe. ẹrí. Ah, ẹ báwo káàrọ̀ káàrọ̀ ṣó wa ókè ẹ mo ti late fún ọ́fíìsì o mo ti ń lọ ṣé o need anything ṣá. no me need anything bọ̀ mo fẹ́ sọ̀rọ̀ kan fún ẹ. ah ṣẹ̀sán ọjọ́ torí ọlọ́run à lè sọ báyìí tí bá ti dé rọ̀lẹ́ a máa farabalẹ̀ sọ dáadáa nísìnyí mo ti pẹ́ fún fèsì tó ti gbọ́ tí bá ti dé à lè farabalẹ̀ sọ màá máa rí ẹ létí àṣọgbọ́. ló wà lákò ní láì jẹ. yàtọ̀ báwo ni mo ti fẹ́ sọ̀rọ̀ yìí fún lódì yìí ó dẹ̀ gbọ́dọ̀ sọ́kílẹ̀ tó sùn kí n má lọ tẹ̀wọ̀n ìlú lẹ́nu ẹ̀. Hello? Ẹ̀ríọ́lá what's up? Joshua wá ń ah. Bọ́ọ̀lù ṣì máa ń ṣe báyìí náà. Ṣé bí wọn náà ló ní kí wọ́n á drop àwọn ẹrù yẹn fún ẹ láàárọ̀ Since tèmi ò ní ráyè wá sọ́fíìsì, wá ti sọ fún mi pé ò sí now? problems i will do that but me, like láìkẹ what ti sọ for me. i wouldn't just come out ah no wahala mo ti take care. ah lè fi gbalẹ́kùn. ah ah ah ah ah jáde o ẹ pàrìpà Ìjẹ̀bú. Adéníkẹ̀ bá ń bomi o Adéníkẹ̀ bá ń lọta ọmọ ọlọ́mọ kò déwè rọ́ńjẹ́ Adéníkẹ̀ bá ń bomi ah, ah, ọ̀nì àtijọ́. Ah, ẹ ń gọgọrí wá aṣọ àyìndé ẹ nǹkan nìkan tó ẹ kú àtijọ́ ṣe dáadáa ni ẹ àtijọ́ ṣe dáadáa ni sálàáfíà lẹ wà. kí ló dé ìjẹ̀bú. mo ti wá kárí dewe i'm overwhelmed. <laughs> ọ̀rọ̀ yìí ti sún mi. ó máa ń rẹ́sì mi nára mo ṣe máa ń ṣe náà kọ̀kọ̀ rèé. ọlọ́wọ́ jẹ́ kẹ́ pa ah, pẹ̀lẹ́ rẹ̀. àtijọ́ má pẹ́ kíde á dẹ̀ rí ẹni ojoojúmọ́ mi sáà sọ fún ah, ẹ̀rí ọlá o àǹtí adé ní kẹ̀ǹkọ́ o ṣé wọ́n ní wàá dán. má bínú ó kẹ́ ọ̀hún ní òjò àrètí bí. Hmm, ǹjẹ́ wọ́n sọ fún ọ kẹ́ lójoojúmọ́ yẹn tó ọ̀dọ̀ ẹni ní ìmáàpò nìbàdàn. <laughs> ìjẹ́gbẹ́ wẹ má pa mí anyways. ẹ ẹ ọlárọ̀ ẹ bá mi sọ fọ wọn wọn sì le tọdọ wọn gọgọ yìí à kí n kàn tí rí wọn tí mo sọ fún àwọn rè ní. ẹjọ tọdọ mi nǹkan gbìyànjú àti sọ̀rọ̀ yìí káwọn gba pàkéjì ẹyẹ kémi gbọ́ dis pàkéjì mo mọ̀ pé máa bèrè bọ̀ máa fún yín next time ṣẹ́gbọ́. ẹ má sọ màdẹ́mà rẹ ṣe rí kíjẹ̀bù bá sọ fọ màdẹ́mà rẹ ó lè tó ọtún la o wọ́n ṣe máa ń tán rẹ̀ ní rẹ̀ yẹn jọ ẹ bá mú tọ̀dọ̀ mi. kò ní pẹ́ parí next time. ẹ tún ti ń gba transfer ìjẹun lẹ́nu géètì náà ẹ má wọrí parí next time tọ́dọ̀ yìí máa pọ̀ gan eh! ẹ má wọrí ó máa ga ju eléyìí lọ ó tún máa ga ju eléyìí lọ. ẹ ṣáà rántí ẹ bá mi gbé fún un ẹ má gbàgbé ẹ ṣe gan ah, ah, ah. any nice day. ẹ bí lè yẹ kò sí ọjọ́ ròdìyàn máa mú ọmọ kò jí àì kò bọ́ síbẹ̀ má ṣílẹ̀kùn pàápàápàá hmm. ọmọ alátẹ̀yìn ẹ o ẹ Ah. Ah, ah. Ṣé wàá pa? Ẹ kú ọjọ́ mẹ́ta. Ọlọ́run máa tóbi o. Ibo lẹ ti wá ń bọ̀? Mo lọ gẹ́ẹ̀tì nǹkan mẹ́rin ni ọ̀dọ̀ yín náà mo ti ń bọ̀. ẹ ẹ mo dẹ̀ fẹ́ rí yín o. ẹ fẹ́ rí mi. ẹ ẹ. ṣé kò le. kò le. bóyá kẹ wọlé gbà yẹn kí n pàpọ̀ mọ́lẹ̀ dáadáa. bọ̀bọ́n yẹn ṣe sọ ọ̀rọ̀ yẹn fún mi nìyẹn o but ìtọrẹ àánú tó ní kí n ṣe bí mo ṣe ń bọ̀ nílé mo ti ṣe àmọ́ kọ́lọ́n dẹ̀ máa wá ṣọ́ wa ní báyìí I am just scared. àdúpẹ́ ah, lọ́dọ̀ ọ̀nà àdúpẹ́ you really don't have to be scared ọpẹ́ ni ká máa dá lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ti ẹ̀ fi hàn wá sórí oore tí ọlọ́run bá ti ṣe àbógun tọ́lọ́run bá ti ṣe òun máa fi hàn yàn ọlọ́run ti mọ̀ pé eléyìí ó ti ṣe ló ṣe fi hàn wá irú nǹkan báyọ̀ dẹ̀ kí n dẹ̀jà ẹ̀ kódà kó jẹ́ ọmọ òkókó lọ́lọ́run gbẹnu ẹ̀ báyọ̀ sọ̀rọ̀ kó jẹ́ wèrè lọ́lọ́run gbẹnu ẹ̀ báyọ̀ sọ̀rọ̀ èèyàn sì gbọ́dọ̀ gbọ́ at that point in time and i'm glad that you said you have listened and you would adhere to it strictly to the um, advice or whatever it is they ask you to do. yes ma mo ma follow instructions. better hmm. ṣé torí ẹ lè ṣe wá kárí sọ lọ ṣèjọ ó jẹ́ wọnú kíchìn kó wá nǹkan jẹ uh, you be hungry you will be hungry because your wedding is in a few days time and you cannot afford to look pale and worn out you really need to look good for your wedding o oh, de jẹun bíi ti báwo. mama eh? mo ti gbọ́ i will eat for now now. o oh, yà eat ni àbí ṣé kí bẹ́ẹ̀ fresh fruit juice àbí um, um, smoothie. i don't want ewo eh, later maybe later oh, no no okay. èmi ni hmm, hmm, okay later ẹ tún ti bẹ̀rẹ̀ màmá ẹ̀. èmi á lù ẹ o tí kọjá lúlù o tó bá délé ọpẹ tán ló lè lọ bọ́nú ẹ o. tẹ́lẹ̀ rẹ̀ máa ń lù mí bọ́ ní sí ẹ̀ lè lù mí. màmá nà ọmọ yìí màmá nà ẹ ní wọn. ẹ tún sì máa lù mí náà. Come. Ah, ẹ̀rí pé látàárọ̀ mo ti ń wojú fún mo kàn ń wojú fún ìpè àkíntì ẹ̀ wo ẹni tó máa pè àbí tó máa message mm-hmm. but èèyàn kankan ò pè bọ́dà ìmọ̀ nǹkan tó fọ́nì Kóredé ló message mi sí pé òun miss me? ọ̀dọ̀ òun dẹ̀ ni máa sùn lálẹ́ yìí. ẹ lọ́rì ṣọ́mà ní kò tún máa rọ̀kọ̀ ẹ ni. mo ń sí ọgbọ́n yẹn ní anybody anybody then ẹ má gbàgbé ó tẹnu mọ́ gan pé ẹni tó súnmọ́ mi gan ni o. So I'm, I'm, I'm not comfortable with this. I'm, I don't even, I'm not myself. That's true. That's true. Mm. Orienso. Because in matters like this, everyone is a suspect. Yeah. Hmm. Some bombo. Mm. Eh. And by the time. Mm. Mm. So after a while, sọ fún un pé o ò nílé wà mọ́ àmì ìjà wa jọlọ létà. Uh-uh. ṣe fẹ́ tẹ̀lé mi. Ah, jọ́jà nu mi nígbà tó rí mi ò burú ẹ̀ṣẹ́ mo ní méjì lọ́wọ́ màá lajú mi lẹ̀ màá jẹ́ kí tàlùbọ̀ kó wọ̀ màá jẹ́ kọ́ mi wọnú lions den ni lọ ah, irọ́ o àjọ máa lọ ni àjọ máa lọ ni kábọ̀n torí mo ti palagba àwọn ẹ̀jẹ̀ ní ká fọkàn balẹ̀. bẹ́ẹ̀ ni o hmm. and tá a bá ti débẹ̀ èmi máa wà mọ́tò ìwà wọlé tó bá ti ṣe díẹ̀ tí ìgbà ti gbọ́ nǹkan kan <clears throat> orí mi ò ní burú màá tètè wọlé tẹ̀lé wẹ́wà. ìyá ní kẹ́ ó dá mi gbọ́ ó nífẹ̀ẹ́ ọmọ ẹ̀ ó tì igi ní ìbánífẹ̀ẹ́ kẹwàá nà mí náà ni. so do exactly what i ask I'll you to do. Now. okay. okay i pull up my data. mo ti sọ fún ẹ jẹ́ kí n máa manage iṣẹ́ káwọ̀sì yẹn títí tí mo fi máa rí iṣẹ́ mi náà. Ah, ìwọ náà gbọ́n kó tó ń sọ kí n jẹ́ kó máa lọ ṣiṣẹ́ ní ibi tí wọ́n ti ń fọ mọ́tò kò make sense now eh mi ò lè gbà mi ò lè gbà kó ṣerú sẹ́yìn. ṣé wo mọ̀ pé ọwọ́ tó bá dilẹ̀ ni èso yá lónìí ah, mo ṣe ń jókòó sílé yẹn ó ti sú èmi náà jẹ́ kí n máa jáde láàárọ̀ kí n máa wọlé lálẹ́ náà. Hmm. ok èmi mi ò nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n tó bá insist ipò fẹ́ ṣe no problem. ṣó wá bínú ni. Ah, kò ń ṣe pé mò ń bínú mi ò bínú bọ̀ ó kàn máa rí bákan ní òun understand ni ẹ kó wọ́n máa rìn títì kó máa nàka sí ẹ kó máa ní ẹni tí o ti understand nǹkan tí mo sọ kò make sense but since o ti insist pé o fẹ́ ṣe mi ò ní choice so no problem you can go ahead kò sí wàhálà. ẹ ṣe gan adẹ̀kú ìpalẹ̀mọ́ wedding rẹ̀. ó ṣe àwa nìyẹn kọ́nà bá wa mọ́jọ́rọ́. àmì ọ̀ ọ̀rẹ́ ìyàwó. ẹ̀yin ọmọdé wọ̀nyẹn ẹ máa pẹnu àgbà ń rùn o torí bọ́mọdé ń gégi nígbó àgbà ló mọ̀ bí tá ó sí bọ́mọdé bá ṣubú àwò wájú ṣùgbọ́n bàgbà. àwọn fa ọ̀rọ̀ ló lọ́wọ́ mi náà ṣé mo sọ̀rọ̀ lójú ayẹ́fẹ́ lójú ẹ̀ ni èèyàn gbé kọ́ mi lèmi gbé àfà. Ah. Hey, madam la yemi ke eh tabe today ká kàn ra ṣe kíni kó ra wá ká dẹ̀ ṣe one thing one thing one thing kí ètò dẹ̀ parí kó dẹ̀ na she no pay my call she no wan come so why mi sìn ni mo dẹ̀ ń pè mo dẹ̀ ń yí mi mo dẹ̀ ń yí mi mo dẹ̀ ń yí mi mo dẹ̀ ń yí mi láago mélòó náà. ọmọ tọmọ bá lọ fọk mi up máa fọk ẹ up gan ni o. kórèdé ṣọmọ ìyàwó ẹ ni nà. àgbẹ̀yẹ gàdé. Ah, lẹ́yìn máa kọ̀ṣẹ̀ kan báyìí. máa lè kọ fún ẹ o. asa ah, wọn gẹ mọni tọkọ sẹ bẹbẹ sin bẹsẹ wọn gẹ mọ àgbẹtí kọsán mi kọsán àwọn obi kódà kó jẹ yá mi kó jẹ anybody máa lù lọ́wọ́ tí mo wà and àwọn gẹ mọni ah olówó lọ má rí obi yàwó yàwó ló fẹ́ o listen if you don get money woman go find you come ẹ tí máa lo eléyìí tí máa ti lówó ẹ obìnrin mi máa wá tí máa tún tún máa fẹ́lẹ̀ ní o ọ̀dẹ̀ ní ẹ̀ṣà wà nára. ọgá okùn tẹ ti wá gíràn tán pátápátá àti ti wá o ti sáìn. gíràn ó dà pé see guy na money dey work things o no dey do ẹ say sign sign kí n kọ tí mo ṣe wà ẹ lo anybody lo ebù tí kò ní go out misbehave máa lo ìdánù. anyway ṣáàjẹ́ kí mi jà o ti yẹ sórí ìyàwó ẹ ló mú oúnjẹ la máa lò àní choice bó ṣe ti mi yìí náà ni bá ṣe máa lò ní. orí ẹ̀ṣẹ̀ pé dédé. ó ti yẹ and you have to bring her tomorrow bó ṣe wíwọ́ bó ṣe gbígbé bó ṣe fífà ó gbọ́dọ̀ dìbí lọ́la. bàbá ìfọlálẹ̀. náà tí pọ́lá ayé tó ń sọ pé kí n filẹ̀ ní deadline. gbàgbé deadline. bọ́lá dé dàbí náà lifeline ló kàn sáà mi kọ́ kó nà ṣe kódà kójọ́ sẹ̀kún ló tó wá bí máa lò kójọ́ oṣù kan ló tó dé bí máa lò. jẹ́ kó dé lọ́la ó ṣe kókó. àṣìlò ah, wò kàn. ọ̀rẹ́ mi tí mo ṣe gbọ́ nǹkan tí Kóredé àtàwọn ọ̀rẹ́ ẹ̀ sọ nìyẹn o àṣẹ ritualist ni mo fẹ́ fẹ́ ètò ti ètò méjì the most painful part is when the woman could feel the spine. àṣé bàbá yóò love me rárá èmi ò bá ní kẹjẹ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ bá ní ká máa dúpẹ́ ká máa yíra lẹ́lẹ́ bá ipò olúwo ṣe tí kò tiẹ̀ farapamọ́ jẹ wá ń jà àbí kí ló ní mo sọ. bẹ́ẹ̀ ni ká máa dúpẹ́ kẹ́ lọ́tọ̀ọ̀nà ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àmọ́ ká tún dúpẹ́ lọ́wọ́ ẹni tọ́lọ́run sí mi tí ó jẹ́ jí sọ́fíà ayé. ta nìyẹn ṣe bí òun kò ṣe sọ ni ọ̀rẹ́ ẹ̀rí ọ̀la. àlá. bẹ́ẹ̀ ni mo rí i pé ẹni tó súnmọ́ yín bíi sọ̀hún ó ti parí iṣẹ́ lórí olódì yín láti ṣe yín jàǹbá ẹ máa wá ní sùúrù gidi gan kọ́lọ́hún lè bá àfojú àṣebí hàn ní o. really. bẹ́ẹ̀ ni ẹni tá a dẹ̀ ń sọ yìí ẹni tẹ́ ẹ gan ni àmọ́ nǹkan tó wà lọ́kàn ti tiẹ̀ sí ó yàtọ̀ o. táwa ló fẹ́ ṣe mí ní jàǹbá wedding preparation mi mò ń bá kiri because wedding mi ọ̀sẹ̀ kan ló kù sí ìgbà ìtawà yìí wọn lọ máa jẹ́ kí èyí tààrò kó bá nǹkan tààrò jẹ́ báyìí o. àmì o ah, ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ tẹ bá ti ń lọ sìn ẹ bá mi ra iyọ̀ mẹ́ta kẹ lọ fún àwọn alábàámùsà mẹ́ta so kó tó tó ọ̀la sọ́túnla ẹnìkan máa pè yín nípè pàjáwìrì tó bá pè yín ẹ sọ fún pẹ́yìn ń bọ̀ tó bá wá yá ẹ máa sọ fún pẹ́yìn ò wá mú ẹ máa wá fún ní bíi one hour after ẹ máa wá lọ síbẹ̀ ó dá mi lójú pé tẹ bá lọ síbẹ̀ lọ́jọ́ yẹn olúwa máa fojú àṣebíyàn anyways gbogbo nǹkan tẹ ní kí n ṣe màá ṣe màá ṣe tí mo yẹn lọ sí àmọ́ tá ta ni mo wá ṣètò fẹ́. <laughs> Ah, ẹ gbọ́ àǹtí kò dìgbà téèyàn bá ṣẹ̀yàn kan tó ṣèyàn jàǹbá kọ́ ló kàn ń sọ wà lọ́wọ́ ẹni tó ń sọ ni téèyàn ò sọ ni. Ah, ṣé kò kí n ṣe pé bínú ṣá ẹ má bínú ẹ bínú kẹ̀ mi ò bínú mo kàn ń rò náà ni pé who could that kí mo ṣe mi ò ṣe kí mo ṣe téèyàn wá fẹ́ I anyway uh, uncle Sheson mo really appreciate yín gan ẹ ṣé gan like I, I, I, I, I'm scared by right now but mo mọ̀ pé ọlọ́run á bá mi gbà kó so ṣé mo lè gba nọ́mbà yín. ẹ kò sí wàhálà. ẹ fi nọ́mbà yín sọ wọn kúkó rèdè inú mà jí o. ẹ wo mm, a ní iṣẹ́ àjà máa dúpẹ́ ẹjẹ́ máa dúpẹ́ tó ló ń bá wa expose wọn tó jẹ́ káṣírí wọn tú bó ti ní kì í ṣe sóun sọ kọ́kọ́ fèmí o. ọkàn wọn lè ti fò ó káṣà máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni because tó bá ṣe pé uncle ṣẹ̀sán lálàá yẹn ni kí làbá máa sọ báyìí. àbí. Hmm? Ah ọpẹ́ nìkan ṣàmì ọpẹ́ nìkan máa dá ọlọ́mọ àjẹkárí kò ṣe dáadáa ẹ nígbà tí ìgbéyàwó ọmọ mi ń bí kan ojú ẹ̀pà ojú kan ẹ olórí burúkú kan mọ ọmọ kò kí mọ́lẹ̀ fún mi kó fi ṣe nǹkan tó yẹ kó ṣe ṣe bí ẹ ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni èmi ìwà mọ́tò tiẹ̀ ń bà òun nu jẹ báyìí sí ṣé nítorí pé wedding kọ̀ ọ̀la ló ń bẹ ẹnu jẹ ni àbí torí pé o ṣe preparation àbí pé ọlọ́run gbà ẹ lọ́wọ́ ẹni tó ń ṣe nǹkan burúkú wọ́n ṣe nǹkan burúkú fún ẹ ṣé mi tó yẹ kí inú ẹ máa dùn sí gangan ni kó gbájú kó gbàlù kọ́ nítorí pé ọlọ́run kọ ẹyẹ lọ́wọ́ ẹni ibi ẹ wo ẹ bá mi bá sọ̀rọ̀ ẹkún ló kàn wà ló kàn wẹ ẹkún yìí kò dẹ̀ ní nǹkan mi tó fi ń rọ́pò fún yàn àìsàn ló máa ń dá padà fún yàn ìrònú ò dà nǹkan ẹ bá mi bá sọ̀rọ̀ ìjọ torí ọlọ́run. ẹ má wọlé ìṣẹ́gbọ́n a máa bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ bá mi dúpẹ́ lọ́wọ́ kò ṣe sọ yìí. ok ma fẹ́ kó ṣe rẹ̀ lè ṣe yẹn ó ti tó o. ọlọ́mọ fi sọ̀rọ̀ sọ. àmì o. àbú ọlọ́run tó nípa àti sọ rẹ̀ tó ju ẹ̀wúrin lọ yóò mọ̀ wá lórí rẹ̀. àmì sà. dúdúdúdú mo gbàgbé tán. kí ni ẹ. ẹ dúró o ti wà lẹ́kùnrin náà nítorí ọjọ́ mélòó kan. bẹ́ẹ̀ni. Ah, ah ó ti yẹ kó lẹ́nìkan tó mọ̀ bá sọ̀rọ̀ bí obìnrin kan tó ń fẹ́. obìnrin. bẹ́ẹ̀ ni tẹ́ bá tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí ọ̀rẹ́ dábẹ́ yẹn kọ́ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ yóò di kòríkòsùn mhm. àti ibẹ̀ yóò dẹ̀ ń tọ́ fẹ́ẹ́fẹ́. ẹ gbọ́dọ̀ dì mí ẹ̀yin lẹ́tún wá sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ òkú òkè ń ṣe pé èèyàn kan máa máa bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ farabalẹ̀ ah èkó ah ìyẹn gbọ́dọ̀ farabalẹ̀ kó má lọ sí mú. o ò ní sí mú o ò sì ní sí yàn àmọ́ síbẹ̀síbẹ̀ náà ó yẹ kó o láfojúsùn kan ó yẹ kó o láfojúsùn pé eléyìí o kọ́ ọ mọ́ rèébọ̀ díẹ̀díẹ̀ tó bá yà ó àfẹ́ níṣu lọ́kà ohun tó mọ́tí mo ti ń dàgbà dádì ó tọ́ ni ìyẹn tó wù mí láti fẹ́ ó wù mí lóòótọ́ bọ̀ mí tí ìṣú ọ̀pọ̀ owó ẹlẹ́dàá mi. ta ló ń tọ́. ẹni tẹ́ mọ̀ bí ẹ mọ owó ni. mo mọ̀. ẹ̀rí ọlá. ẹ̀rí ẹ̀rí wo. ẹ̀rí kan náà. ayọ mọ lọ bẹ̀rù ṣẹṣẹ kí ni máa ń ṣe ọ báyìí ìwọ ọ̀fẹ́ ẹ̀rí tẹ́jọ wà láti kékeré dókò bí ẹ̀rí ṣe wà ọ̀fẹ́ sọ pé bó ṣe wà lẹ́kọ̀ọ́ kò tí ì lẹ́nu kankan tí ọmọ fẹ́ lọ́mọ tó dàbí tinú ẹyin ọ̀fẹ́ sọ pé bó ṣe wà lẹ́kọ̀ọ́ kò sẹ́ni kankan tó náà ní tó fẹ́ fẹ́ ni. ayọ̀ yọ̀ yọ̀ yọ̀ yọ̀ yọ̀ yọ̀ mọ gbà bẹ́ẹ̀ ń jarí mi ní fẹ́ kó gbà bẹ́ẹ̀ àtọ́ mọ gbà bẹ́ẹ̀ à ah. ah, ẹ̀rí bò ah, kó ju ọ lọ kì í sẹ́gbẹ́ rẹ gbẹ̀nẹ̀gbẹ́ ló fi ju ọ lọ. yọ̀ yọ̀ yọ̀ tádé ẹ kúrò ń bẹ yẹn náà èèyàn téèyàn ti mọ̀ ti pé áńgẹ́lì téèyàn ti mọ̀ ti pé ó sàn ju áńgẹ́lì tí wọ́n ṣẹ̀ ń polówó kúrò. ẹ máa gbọ́ ẹ máa gbọ́ máa lè áńgẹ́lì wo ló ti mọ̀ ti pé ọfojú kan jùbìlì là ọfojú kan rí ni tẹ́ mọ̀ sọ̀sọ́ kú sọ lẹ́nu ní tí mo sọ fún ọ ni kò ṣe ẹ̀rí èsì tó lè fẹ́ mọ̀ dé bẹ́ẹ̀ rárá olórí rẹ lẹ́rí sí kò sí lọ́kọ tiẹ̀ ni ànábì ládùúrà tó bá ti gbà ẹ mọ̀ ṣe mọ́ obì tó bá ti wà nílé ọkọ àbí tó bá ti gbé eléyìí tí yóò ti tọkọ ni ẹ mọ̀ wulẹ̀ dọ́dọ̀ rẹ̀. pọ̀ kò tí ì nọkọ mi ìrọ̀ anybody pẹ̀lú ẹ̀. yóò ti ní ẹ̀rí ó ti ní wá tiẹ̀ wájú ẹ̀rí ó ti nọkọ ẹ̀rí ó ti nọkọ ọlọ́mọ fi sọ̀rọ̀ ẹ sọ ẹni ọba ilé kò mọ bá sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ kọ́ ọmọ tó ti wọn tó ti yọ ọ̀rọ̀ rẹ̀ ní dàrú ọ̀dọ̀ bẹ́ẹ̀ rí o má jẹ́ ń gbọ́ pínrín-pínrín gbọ́dọ̀ ẹ ẹ̀rí lọ́run lọ́run. mo dẹ̀ nífẹ̀ẹ́ ọmọ yẹn gan-an. fífẹ́ ẹlẹ́ fífẹ́ ẹlẹ́. wọn kò ṣe san mo ní kí wọn á dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun gan-an ẹ ṣeun tẹ́ gbà mí lẹ̀ ẹ ṣeun tẹ́ jẹ́ kí n ti di ẹni tó ń sin báyìí thank you so much i really appreciate you like mi ò lè dúpẹ́ lọ́wọ́ yín kò tó ọlọ́run ló máa bá mi dúpẹ́ lọ́wọ́ yín thank you so much if not for him where will I be today. Uncle Sheson Ishigun, thank you so much. Really appreciate it. Ẹ ṣé Uncle Sheson, Ọlọ́run náà ni ní jẹ́ kẹ́ ẹ dá ọ̀rọ̀ ara yín gbé. Aláàánú wa lẹ jẹ́ ẹ̀yin lẹ jẹ́ ká lùzọ̀ rẹ wa báyìí. Ẹ ṣé. Anyway, Ọlọ́run ló ní ọpẹ́ lọ́dọ̀, so a kàn fẹ́ mi ṣe sábàbí ni. Hmm. lágbára ọlọ́run ẹ̀dẹ̀ ní jẹ́ sábàbí aburú lágbára sábàbí ire náà lè máa máa jẹ́ ṣe wá rí fún ilé yìí tẹ̀sí fún mi mo ní kí n wá dúpẹ́ lọ́wọ́ yín kẹ́ bá mi mánéjì nǹkan kékeré. Ah. <laughs> kí ni mo ṣe dé wá ń fún mi ní àánú ah, no no no no ẹ má wọrẹ ẹ má wọrẹ. ẹ gbà á. ẹ má wọrẹ. but anyways ẹ fi wọ́n lẹ̀ I know what to do tẹ́ ẹ̀ bá fẹ́ gba ilé lọ́wọ́ mi at least tí n bá ṣàrà gift fún wọn ẹ nìkan. Mm. àbí bóyá ẹ̀rí ti sọ fún wọn pé kó má gba nǹkan kan lọ́wọ́ wọn. ọ̀rọ̀ ah, wo mo ṣe máa sọ bẹ́ẹ̀ mi ò sọ nǹkan tó jọ mm. ẹ̀rí ò ṣú no ẹ̀rí ò sọ anything o ẹ̀rí ò ní kí n má gba anything lọ́wọ́ yín anyway ẹ jẹ́ kí n ṣe yín lálejò. Ah, ẹ ṣe é ṣe gan-an ẹ jẹun tiwa. Babes. Wọ́n máa gba gift. Babe, mo fẹ́ lọ bomi. Ẹ ṣe mo á ní kó má lọ mú mi. But o gbẹ́sẹ̀ sọ́nà náà. Ẹ ṣé kí n gbẹ́sẹ̀ mi kúrò. Okay. Ah. Ah. ah. ah. Tolú ò lè máa bá lọ báyìí o. Wọ́tà Tolú wọ́tà. Yéyì olùpì àpèdè ń bùn báyìí. Kí <laughs> ṣe ká dì í mú ni? Ìwọ náà bá sọ náà. Ó fẹ́ mọ mi. Omi ò fowó ló mú kí n bí. Ọlọ́run má di òjì mi. Omi. kú ìtọ́jú Ah, mama show up. pa. assist Um, actually, the very first time I met you, I liked you because you're so calm. Um, can I have your number? No problem. Oh, thank you. Oh, my bad. Oh, I didn't come here with my phone. Sorry. Can I give you my? Okay, no Allah. All right. Okay, Egba, hey, flash me so I can get the number. Okay, I'll do that. All right. Okay. Can you give me save it? Um, Elifa, do me save it. Aduniyade. Exactly. No, well, Anna. I will do that. All right.

Oh, mon! yà ó yà lọ gbogbo wá jìnnà lápá. ó mọ nǹkan tí mo rò mú kó bí ataba ṣe tán bí báyìí ká máa lọ sọ́dọ̀ mọ́ sí hmm, anyway that's true that's true uh, we can make it another day. I know the tomorrow. all right. What? Do you know I really love you? You love me? Mm -hmm. I love you. Can I have a kiss now? Kiss? Mm -hmm. A kiss. No problem. kẹ̀ ẹ́ ṣé o ṣe kó ti fẹ́ máa fall in love pẹ̀lú ṣẹ̀sán báyìí no that can't be. <sighs> Pick this call now. <sighs> kí ló ti ṣẹ̀sán ò gbé call mi? Àbó ti sùn ni dẹ̀ máa ṣe bíi bèbí ṣó fẹ́ lóun ò rí gbogbo reactions mi ni pé mo like òun. Okay. I will get him by all means. Àbí kí n send message sí ni bí a tó bá rí i á pè mí padà. Okay. kan kó jẹ́ ká jáde. Ah. I love him. I love him. Ah, Father, thank you. fifty seven miss calls ah ta ló pè mí báyìí láàárọ̀ kùtùkùtù ọmọ tolú yìí kí ló ń wá kiri tí yóò jẹ́ kí n sùn tó kàn fi kọ́ disturb mi ó tiẹ̀ tún send message. kí ló ṣẹlẹ̀ pẹ̀lú owó àná. ọ̀gá fifty five náà lówó mo dẹ̀ ti kó fún yín gbogbo owó tá a pa nìyẹn fifteen fifteen five ní odidi bóyá eh, throughout àná fifteen five irú ọ̀rọ̀ wo nìyẹn. ẹ̀yin náà mọ̀ pé mi kì í parọ́ sà owó tá a pa nìyẹn. ok o fẹ́ máa fèkó hàn mí àbí èkó ló fẹ́ máa fi hàn mí ṣé o máa bí mi sínú èkó ni. ah iṣẹ́ tí mo ti ń ṣe bọ̀ ó máa ti gbà tí mo ti ń ṣe ó mẹ́ni tó fi iṣẹ́ ìlé mi lọ́wọ́ ni. ó dé ń parọ́. mi ń parọ́. ìwọ tó wá látòdìdí Ṣakí ẹ ó wá bá mi lẹ́kọ̀ọ́ tí o máa bí mi sínú èkó yìí. mi ì lè parọ́ fún yín sà. ẹ ṣàlọ́dá dá kọ́sítọ́mà lóòjọ́. nígbà kọ́ńkú ṣẹ̀sán. ṣé wàá pa. kí náà ṣe ń bí. ibi ìbára mo ti ṣiṣẹ́. wá. ibi ìbára mo ti car wash. car wash. <laughs> anyways mo wá fọ mọ́tò mi ní i'm sure you're joking. i'm serious now i'm serious mo ṣe ń jókòó lé yẹn ó ti sú mi so tó rẹ̀ ló jẹ́ kí n máa wá sí bíbá. ẹ ṣe ń jókòó lé sú yín. ó ti sú mi. you now stood so low to car wash really ah ah bíbá yìí kéré fún yín like kò yẹrù yín náà. ah kò sí nǹkan tá a fẹ́ ṣe ẹ mọ̀ pé ọwọ́ tó bá dilẹ̀ lè tún máa ń yá lò so òkè sùn má dẹ̀ lọ yá wa lò wọ́n lọ ṣàánú wa kọ́wọ́ yín dilẹ̀ gan better this this is just too low ah. then oh. ọwọ́ yín dilẹ̀ how ah. anyways um, time olè máa close. bóyá bí five bóyá bí five o'clock. but mo fẹ́ fọ mọ́tò mi but six twenty five ni ẹ̀ ń close oh. bí a máa wà lára tí ẹ máa fi ṣe tán ká lè jáde àbí. ẹ kọ́ ẹ káàbọ̀. sọ̀rọ̀ ẹ̀bùsùn wa ẹ lọ jókòó síbẹ̀. ibẹ̀ yẹn àbí. Eh. all right ẹ má pẹ́ hmm. ẹ kú tẹ̀sán gbogbo abẹ́ yẹn ni kò pọ̀. mo ti gbọ́. Hmm. wà wà wà wà ń bí sóòtọ́ ah, ni. kí ló dé ah. ẹ sáà ni pé mo rí mo ní kọ́sítọ́mà náà. ẹ eh, jọ má bínú ibo ló ti mọ fine girl tó ń bá ẹ sọ̀rọ̀ tó sọ pé káwọ̀ọ̀ṣì ò yẹ ìwọ èmi ni káwọ̀ọ̀ṣì yẹ. ẹ ṣe kò yẹ yín ni kò yẹ lẹ sí káwọ̀ọ̀ṣì. ok kò yẹ wọ́. Ah, so èmi kàn wá ṣiṣẹ́ lọ́dọ̀ yín ni náà. ẹni eh, wèé má yẹ ká sọ̀rọ̀ jù báwo ló ṣe lè bá mi gẹ́ẹ̀tì nọ́mbà ọmọ yẹn. ẹ. nọ́mbà. mi ń gbọ́. etí ń yọ ẹ lẹ́nu ni mo ní kó bá mi gẹ́ẹ̀tì nọ́mbà ẹ̀ wà náà ọ̀gá ẹ ọ̀gá ẹ tó ń ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ tó ń san sálárì fún ẹ wọ́n jọ fẹ́ máa jọ ní àjọṣepọ̀. àjọ. kájọ wà. ẹjọ fẹjọ máa dájọ ṣe ọmọ ìkèrè ṣé o tún ṣe bí ọmọ. òye mi àjọṣepọ̀ wo lẹ fẹ́ jọ tẹ mọ́ra rí ni tẹ fẹ́ máa jọ ṣe àjọṣepọ̀ kí ló ń pè ìwọ ni wàá ṣe wàá ṣiṣẹ́ yẹn. ó ga o ẹ̀yin náà tiẹ̀ láìkì nǹkan tó dáa mi mọ̀ pé nójú anyway kò kí n ṣe sẹ́ẹ̀tì yín. sẹ́ẹ̀tì tiẹ̀ àbí sẹ́ẹ̀tì ta ni. ẹ máa ẹ̀fìn yẹn lẹ̀ kò kí n ṣe sẹ́ẹ̀tì yín sẹ́ẹ̀tì gbọ́. sẹ́ẹ̀tì ta wà mo ní kò kí n ṣe sẹ́ẹ̀tì yín kí ló dé pé yìnyín ẹ̀ láìkì ara yín rárá. Ah, ah no mi bẹ́ẹ̀ ṣeré o mọ̀ pé bó ṣe ń ṣe ń sìn o ti ń sọ́dọ̀rọ̀ eré mo ah. serious pé kó bá mi gba nọ́mbà èèyàn ẹ oní kò ṣe sẹ́ẹ̀tì tèmi sẹ́ẹ̀tì táwa ni ṣé sẹ́ẹ̀tì grandpa ẹ ni. Ah, ah. kí ló tó yẹ pé yìnyín máa ń láìkẹ́ tira yín sínú wàhálà báyìí sẹ́yìn ò rí mọ́tò tọmọ gbé wọlé ni. ṣé mọ́tò tó gbé wá rè èmi tí mo wá lo bẹ́ẹ̀sì ṣé kí n para mi. irú bẹ́ẹ̀sì o benz benz kan ni benz ń jẹ́. benz one ninety tẹ ju ogún lọ́dọ̀ dáàdi yìí tó máa ń takú yẹn. kò ń ṣe ṣé nítorí ti takú lẹ́ẹ̀kan lójú ẹ̀. ok sẹ́lẹ̀ yẹn o ti gbọ́ tán. Ah, ah, àbí ẹ ti káàsì náà. má wọrí o ò fẹ́ fún mi nọ́mbà ẹ̀ àbí màá bá iṣẹ́ ìjẹ́ lọ́dọ̀ ẹ̀ mo fi ọlọ́run búra wá rí. owó iṣẹ́ ẹ̀ tó ti ń ṣe láti nǹkan bí oṣù bíi mẹ́ta mi ò ní fún ẹ ẹ mo tọ nǹkan fún ẹ ò fẹ́ gbọ́. ẹ máa bà iṣẹ́ mi jẹ́. mi ò ní bàjẹ́ ìtí ò bá fi ní wúlò fún mi kò ní wúlò fún ọ náà bẹ́ẹ̀ tiẹ̀ wá rí. Ah. kí ló dé máa ń ṣe yín gan-an náà ẹ pẹ̀lẹ́ o ọ̀gá cowos. switched off ni fún yìí ṣì ń sọ. ló ti sùn ẹ rí kúlẹ̀. kẹlẹ. tí mi bá kú lẹ́kọ̀ọ́ irú ìrìn wo ló rìn irú ayé wo ló ń jẹ yìí náà ẹ by this time ó dé lọ láti àárọ̀ o ò bójú ẹ̀yìn ó wá kókun tèmi sókè mi ò lè sùn mi ò lè jókòó mi ò lè ṣe anything mo tún wá try nọ́mbẹ̀rẹ̀ látẹ̀kọ́ switch off ló ń sọ. So wo má bínú jàre um, ọ̀rẹ́ ẹ̀ ní kẹ́ ló wá síbi iṣẹ́ wa so àwa jọ jáde mi bá dẹ̀ ti pẹ́ fún mi ti kú. ọ̀rẹ́ mi níkẹ́ ló wá síbi iṣẹ́ ẹ wá jọ jáde ọ̀rọ̀ tó ń sọ kò clear o ò sọ̀rọ̀ dáadáa kò yé mi ẹ jọ jáde ìwọ àti níkẹ́ jọ jáde lọ síbo. a jọ jáde lọ sí Italy. ìwọ àti níkẹ́ lọ sí Italy ìwọ àti níkẹ́ jọ jáde látàárọ̀ lẹ́yìn tó ṣe no problem. ah mo mà dáràn kè ẹ rí ah ṣé mi ò jáde dáràn báyìí ọkọ ni mí nínà ọ̀hún èmi àti níkẹ́ ìgbà kan lọ sí tree ni Yes, who is them coming? Eri? Yeah? Ah. Eri, what's up? You came out. I got your message. No, ferry me. Check yeah. Um, má bínú o, Nike. Mo kàn ní pé kí n béèrè lọ́wọ́ ẹ̀ ni pé kí ló wà láàrin ìwà àti Ṣẹ̀sán. Ṣé mi ò tiẹ̀ wá jẹ́ kí o te jẹ́ ń jókòó rárá? Wo jọ, nǹkan tó bá wá òun ni ko je ka face Fi ọ̀rọ̀ jókòó sílẹ̀. Kí ló wà láàrin yín? I need to know. ṣe sọ ẹ kò sí nǹkan láàrin wa nothing. nothing kò sí nǹkan kan láàrin yín. so kí wọ́n lọ fà á tẹ́ fi jọ jáde débi pé ẹ̀wà ń bi tẹ́ lọ títí títí títí tí fi ṣùgbọ́n yín bẹ̀ what for anyways má ẹ̀ka drag ẹ̀ mi ò fẹ́ rí yín papọ̀ mọ́ I don't want to see you with him again I'm not comfortable with it yes. <laughs> jọ torí Ọlọ́run I don't understand kí ló fà táwa níbi táwa títí tí lè fi ṣùgbọ́n ṣíṣẹ̀sán jọmọdé ni and I can remember vividly you said you guys are just mere friends so kí ló dé tó ń ṣọ́ kiri àgbàlagbà bẹ́ẹ̀ ló ń ṣọ́ kiri. òkun o. ló ń sọ ẹ ti báyìí. ìyẹn òkun ẹ tí mo bá ń ṣan ìdí tí mo fi ń ṣan yẹn kò sí èyí tó kún ẹ bẹ́ẹ̀. Oh. What I'm telling you right now is that I don't want you guys together. I don't want to see you guys together. Mi ò fẹ́ ọ̀rẹ́ yín, mi ò fẹ́ closeness yín. I don't want it. Every. What? <laughs> ṣé ó lè tó yẹn ni o ò fẹ́ rí wa pọ̀ okay wait i wanna ask you a question jọ tó bá rí èmi àti ṣẹ̀sùn yẹn papọ̀ gangan like tó bá rí wa papọ̀ kí ló fẹ́ ṣe. kí ni mo fẹ́ ṣe. yeah what will you do. níkẹ́ ṣe orí nǹkan tí ojú aláìgbọràn máa ń rí mm. òun ni màá fi hàn ẹ́ mm. so i better go stay away from him mi ní sọ jù báyìí náà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. really yes. no problem nǹkan yẹn gan-an ni mo fẹ́ rí. má jẹ́ kí n yí papọ̀ mọ́ níkẹyìn and i'm not joking about it má jẹ́ kí n yí papọ̀ mọ́ olè olójú kòkòrò ah can you imagine ẹ ti ọbú ṣe ń bá mi sọ̀rọ̀ náà nuisance jẹ́ tún rí yí papọ̀ aṣẹ́wó kọ́tọ́ yìí fẹ́ fi ẹ ṣe ritual náà ni. hello sir ẹ kúrò lẹ́sà ẹ má bínú ẹ má bínú sir ẹ má bínú. àánú kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹ̀yin náà mọ̀ pé mi kì í fọ̀rọ̀ yín ṣeré rárá sà rárá sà owó tí mo fẹ́ gbà mí ṣẹ́ mi ì tí ì rówó yẹn gbà nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn so by the grace of God bóyá títí next week tí n bá ti rówó yẹn gbà máa jẹ́ kẹnu so máa lè sẹ́ǹdẹ̀ sí i ó dà sà ó dà sà ok ok ó dà ọ̀ sà. ló dé kí ló tẹ́ mí kanlẹ̀ bẹ́ẹ̀ yẹn. ọ̀ kò sí nǹkan. ẹ take it easy o. ẹ ṣùgbọ́n. ṣé ẹ̀dẹ̀ ṣọ́ọ̀bù kò sí nǹkan kan. Ah, náà ah, kò sí nǹkan. Ah, ṣé popsicle bá sọ̀rọ̀ tán yẹn. àwọn náà ni. kí ló wá ṣẹlẹ̀ sọ fún mi láti di kọ̀ọ̀kan náà. ó ní owó kan tó yẹ kí n fún un láti last week so òun ò dẹ̀ tí ì fún mi lówó níbi iṣẹ́ owó yẹn ló ń kíní yẹn ló ń bọ́ dànù. Eh ìyẹn lẹ wá ń tẹ mọ́ra lè wá lè sọ̀rọ̀ látẹ̀kùn ẹ̀yin á ti di kan náà nà á ẹ fún mi lákàá nọ́mbà yín kí n fún yín ní tókìn tó wà lọ́wọ́ mi ṣebí fún dáàdì ni ẹ wá ẹ fún mi lákàá nọ́mbà yín. really. ṣebí dáàdì lè fẹ́ fún ẹ fún mi lákàá nọ́mbà yín. ẹ ṣe gan-an. ó yẹ. two two. two two. seven two. seven two. six six. six six nine one two five. nine one two five. orúkọ báńkù. Correct Bank. Correct Bank okay. Correct. ọláṣẹ̀sán jùmọ̀bí. yeah. all right. èmi bínú ẹjọ́ ẹ bá mi manage token kékeré. um, cent ó ti lọ ẹ má bínú ó kéré. Ah, òun lè wá mú lè wá mú gbogbo ẹ̀ mọ́ra bẹ́ẹ̀ yẹn. ọ̀dà ah, ìpò ti wọlé. wàá owó yìí pọ̀ o. Ah, ilé ìlú pọ̀ ṣé bí fún dádì ni ẹ má wọrí. ẹ ṣègùn ẹ má wọrí ọlọ́run ló lọ pẹ́ ẹ ṣe àmì. ọlọ́run ajẹ́kẹ́yìn náà padà láàmú ẹ ṣègùn ẹ lè sáré sẹ́yìn. ó ti tó ẹ ṣe. ní sùúrù kọ́kọ́ jókòó ọ̀rọ̀ tí mò ń bi ẹ́ ò tí ì dá mi lóhùn a ní kí ló ṣe láàrin wa àti níkẹ́ a ṣáà lè máa bára wa rìn ká má lè bára wa sòótọ́ ọ̀rọ̀ kí lè tẹ ṣe ń jà. nǹkan tó fẹ́ bí mí nìyẹn. mo sọ pé kò sí kankan tó ṣẹlẹ̀ láàrin wa mo lémi àti níkẹ́ ọjà kí nǹkan mi wà bẹ́ẹ̀ tó fẹ́ mú mi. mo ah, ah. ọ̀gbẹ́ni já máa lọ síbi tá à lọ jàre kò sí kankan àjà. Ah, ní sùúrù wá dúró dè mí nà ó máa sọ fún mi ò wá ẹ rí. i'm ṣáà fẹ́ sọ fún mi ṣáà ah Jùmọ̀kẹ́ Madam, dà mí láàmú please What's tọ́ fà kó sí kankan. Oh. hello good morning yes this is, this is she okay wow thank you thank you so much okay yes yes I can be there yes thank you thank you. Thank you kò dé real. òní bílíọ̀nù kan tó ṣẹlẹ̀ ń sìn guess guess guess guess guess guess guess. mo mọ̀ pé mi ò gúdù nu ká máa guess kì í ló ṣẹlẹ̀. ọmọ company tí wọ́n fẹ́ contract yẹn tí wọ́n ní mo sọ fẹ́ pọ́n gbé fẹ́ lómi yẹn àwọn ló pè mí sí pé wọ́n ti gbé fún mi padà ní ṣá. oh my god i can't believe this. Wow, congratulations! Thank you, God! ah, this calls a celebration. It does, it does! Oh my hmm. God! Hey, hey ṣé o fi pé kò tètè máa lọ síbẹ̀ ṣùgbọ́n ní kò wá ní ibẹ̀ ṣì wà important ju ibi táwọn lọ yìí lọ. ẹ ò lè jájọ lọ nà it's just an hour drive jọ ah. jọ jọ jọ jọ jájọ lọ. but o máa ṣe shopping fún mi. wo má wọrí má wọrí má wọrí má ṣe kókó tó bá fẹ́. ah no thank you God congratulations congratulations thank you thank you thank you ah oh, I cannot believe this. <sighs> this is good. wow. <laughs> mo tó ń wá nìkan jẹ́ o èèwọ̀ ẹlòmíràn ni o bí wọ́n ti ń ṣe nílé yín ó yàtọ̀ ó yàtọ̀ àní mo ló yàtọ̀ sí bọ́n ti ń ṣe nílé wa ó yẹ kó fúnra. Hmm. ó ga o. Hmm kò má sí nǹkan tọ́lọ́run ò lè ṣe o àmọ́ ó ṣe jẹ́ pé ìgbà tí mo ṣeré fún bọ̀bọ̀ ọ̀ṣẹ̀sán yìí ni wọ́n award contract fún mi a jẹ́ pé àlùbáríkà wà lára bọ̀bọ̀ yẹn nìyẹn o tíyàn bá dẹ̀ ń ṣe fún orí èèyàn bẹ́ẹ̀ yẹn orí á máa wó tolúwa ẹ̀sìn ni mo ní láti máa ṣe fún bọ̀bọ̀ yẹn ju bí mo ṣe ti ṣe lọ hmm, kí ni mo lè ṣe o ah I'll surprise him. mo ní kò a máa sọ̀rọ̀ later. má bínú jàre. it's okay it's okay. then um, ṣe yeah. Why don't not call me for the past three days? Ignore call ẹ báwo? Ó mọ̀ pé mo máa lọ síbi iṣẹ́ náà, kí lẹ̀ tó dé ó ti máa rẹ̀ mí. Well, that is understandable. Mo tiẹ̀ koko rò pé bóyá o ò fẹ́ mi sọ̀rọ̀ mọ́ ni. ah, o, ah, wáyé tí mi ò ní bá ẹ so, Ọ̀rẹ́ ni wà náà, so. Ah, ah. Anyway, báwo ni iṣẹ́? iṣẹ́ wà iṣẹ́ wà um, mo kàn miss ẹ ni um, I just feel like seeing you. <sighs> èmi náà ló dẹ̀ sí ilé yìí mọ́mí nǹkan. mọ́mí wa àwọn náà máa ń sọ̀rọ̀ ẹ̀ gan-an ah, ojoojúmọ́ ló fi ń sọ̀rọ̀ ẹ̀. ìyá má bá mi kí wọn. wọ́n máa gbọ́. mo ti fẹ́ rẹ ti pẹ́ o nípa ọ̀rọ̀ ìwà àti ẹ̀rí ọlá mi ò láìkí bẹ́ẹ̀ ń jẹ́ ṣe ń jà yẹn. Mi dẹ̀ fẹ́ kó jẹ́ pọ́rọ̀ mi ló máa dàrin ọ̀rẹ́ méjì rú. Mo fẹ́ understand. Not you, not you. Èmi ò bá Ẹ̀rìọlá jà. Ẹ̀rìọlá ló ní òun ò bá mi ṣọ̀rẹ́ mọ́ and I can't push it. Màá bó wọn sọ̀rọ̀. Kò lè tó yẹn. A máa parí ẹ̀. A máa parí ẹ̀. Promise. Sure, we will. Uh, Àwọn Yorùbá náà ló ní pé ààrẹ májà kan kò sí ajá máa ń parí ẹ̀ ní kódà so yeah. why we will. You, you are right. We've been friends for long. She's going nowhere. Come. Mm, no, Alana. Hope you're fine, Cha. I'm fair, fair, I fair. really do miss you. Joe, to look in the ní go rádaràda? Kí ló dé tó wá dá mi dúró jókòó síbí báyìí sí for nothing? I have said this thing countless times pé mi ò ní anything pẹ̀lú ẹ̀rù I don't have issue with ẹ̀rí ẹ̀rí náà ni ò tí ì dé láì ṣe pé òun ló kó gbogbo àjọ síbí báyìí. babes ó rẹ̀ ṣe sùúrù ó máa tó dé bí náà. mo ti gbọ́. ah talk of the devil she's there already babes tí ẹ ọkọ jókòó náà. mo ṣe pè mí báyẹn pé kí sáré máa bọ̀ bíbá kí ló dé. mo mọ̀ ẹ́ dáadáa tí bá sọ fún ẹ pé mo fẹ́ parí ìjà láàrin wa àti níkẹ ni mo mọ̀ pé ò ní wá torí ẹ̀ ni mo ṣe parọ́ fún ẹ so now kí ló ṣẹlẹ̀ láàrin wa àti níkẹ. jọ kí ni mo sọ fún ẹ kó ṣẹlẹ̀ láàrin ṣé mo sọ fún ẹ pàǹjà àbótí kan tó ti rò fún ẹ kò sọ kí n má gbọ́. but ọ̀rẹ́ ni wá now so mo ṣàkíyèsí pé àárín ìméjèèjì ò gún so what's going on. ah Tolú o ní problem ah o ní problem gidi gan ni wọ́n lẹ́mìí àtẹ̀rí ò ní yíjú àjà why do just leave us fi wálẹ̀ máa wò ó tiẹ̀. nǹkan tó fẹ́ gbọ́ ló ti gbọ́ yẹn àjà kò sí ìjà kankan mi ò kàn sọ̀rọ̀ ẹ ò sì mọ ni. èmi kò fọ́ rẹ̀ rádaràda mi ò fọ́ rẹ̀ wèrè kókó sùn mọ́ ìwọ ní rádaràda ẹ ṣe fúnbí òṣèré ẹ rí bíìgì bíìgì ọlọ́run ní uzánsì láyé láyé ẹ wọ́n tún fi àbùkù yìí kọ́ mi ẹ Tolú má tẹ o má tẹ o ó ní mi ò mọ ọ̀rẹ́ wèrè tá à ń ṣe tí mo sọ fún yín pé mo nídìí ọ̀rẹ́. ṣé wọ́n fi parí ìjà tì ni. Hello, Jumoke. Please don't bother to come again. How many you see Binu now? Ah, I don't know. Okay. Who is that? Happy birthday! Uncle Shesor, báwo Happy birthday! Long life and prosperity! I hmm. <laughs> wọ́n dàgbọ́n ṣe mọ birthday. Abina. Morila, rí ìlànà tí ẹ̀rí ń wíṣẹ́ ní happy birthday in advance. Mm. Oh, o ṣe kọ́ mm. thank you so much mo appreciate. Uh, let me drop this here. Ah, ibo wa ni birthday boy ń gbé wa Ah, báyìí. òun ló ti gbọ́ yẹn ibo ló ń gbé wa lọ. ẹni rẹ̀ tó bá ti fẹ́ ni o. Ah. ok ẹ jẹ́ kí n ṣe báyìí ó máa wù mí kí mi gbé yín jáde lé mi tó bóyá kí n àánú o tó bá rí báyẹn bóyá kí gbogbo wa lè jáde papọ̀ àti Eriola because kò síbi tí màá lọ tí mi ò ní mọ èdè dání. even better nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn ni pé ẹ máa múra sílẹ̀ so but ẹ̀yin lẹ máa pick um, ibi tẹ bá fẹ́ lọ o kò sí wàhálà èmi kàn máa padà wá nírọ̀lẹ́ ni gbogbo àdèjì máa jáde. kò sí wàhálà. ó ṣe gan ni. many <laughs> happy returns èmi ti fẹ́ máa lọ so títí ìrọ̀lẹ́ a máa ríra wa ọ̀rẹ́. thank you again. díẹ̀ Malo. lọ. ó dàbọ̀. thank for the cake. ẹ take care. Yeah. glad that you did. Um, mo dẹ̀ ó pé a máa lè máa jáde lẹ́yìn ilé. I hope so too. Ní mi á Okay. All right. <laughs> um, mo appreciate calling you. If not, then my return calling. yín. make sure. Okay, have a lovely night. And you too. <laughs> Take care of yourself. Oh my God. <laughs> he called me. Oh my God, I think I'm in love with this guy. Adéṣẹ̀tàn. Ẹ rà mọ́. Kí ló dé tó o kárí bọnú tó ń ronú? àwọn aago mẹ́ta kan wà tán fi lọ̀ mí mi wàá mọ títè mí nínú gbogbo ẹ̀. ẹyọ kan ni títì ẹ nínú ẹ. ẹyọ kan. bẹ́ẹ̀ ni. bọ́ ò mi mọ bí mo ṣe fẹ́ dá títè mi mọ́ nínú gbogbo ẹ̀ náà ni. gẹ́lẹ́ tó o bá ti wọ̀ sọ́wọ́ kò ní fún ẹ jù kò dẹ̀ ní ṣù ẹ jù ṣùgbọ́n àmì ara máa sọ ẹ. àmì ara máa sọ mí. ni mo ti ń lá ariwo tv ni mò ń gbọ́ láti inú yàrá mi ni mo rò pé o ò pa ni mí tiẹ̀ mọ́ kó wọ̀ fúnra ẹ̀ ti gbàgbé sùn lọ síbẹ̀. mo ti gbàgbé mo ń wo múvì kan lọ tẹ́lẹ̀ mo ti gbàgbé sùn lọ. Ah. mi padà lọ sùn wọlé lọ kó lọ sùn. ní wàá lànà kó sùn dáadáa o. ó dàrọ. ó dàrọ. Ah, àmì ara irú àlá wo lélẹ́yìí ọ̀nà kọ́ ni wọ́n ṣe o. Hmm. ṣẹ́sán ó máa ní nǹkan tí mo fẹ́ sọ fún ẹ. kí ni ẹ. ṣòro tí ìjọ tí mo fún ẹ ní owó kan fún popsi. Oh, lè believe pé contract kan tí mo ti lé lé lé that I've almost lost wọ́n kọ award ẹ̀ fún mi ní ṣá. wow. <laughs> I was just like I'm surprised. oh and you know what I think you are a special being. not me but God mm-hmm. everything is God. <laughs> yeah. Mm. Ah, èmi náà dẹ́ni nǹkan tí mo fẹ́ sọ fún ẹ. Mm. kí ni ẹ. I love you. Hmm? No, no. No, no, no, no, no, no. You're shipping Um, um, the thing is, I love you too. yeah. <sighs> Ah. <sighs> <sighs> Mr. Jọmọkẹ́ ẹ fọkàn yín balẹ̀ ọkọ tí yín náà máa dé láìpẹ́ ẹ̀ nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni wípé àdúrà ló ṣe ohun gbogbo ẹ̀ ń tẹra mọ́ àdúrà a sì mú mi rí wípé ọkọ tẹ́ ẹ máa fẹ́ ó lè má lówó lọ́wọ́ ṣùgbọ́n nígbà tí ẹ bá pàdé tẹ́ bẹ̀rẹ̀ sí fẹ́ra yín wò ikọ́ á bẹ̀rẹ̀ sí yàtọ̀ sí dáadáa ikọ́ tí náà sì máa dára sí i nítorí pé kádàrà yín papọ̀ a ti kọ́ wípé ìgbà tẹ́ bá pàdé ni nǹkan ó bẹ̀rẹ̀ sí máa lọ sókè fún arákùnrin náà àmọ́ ìkìlọ̀ tí mo fẹ́ fún yín ni pé ẹ má ṣe fojú tẹ́ńbẹ́lú ẹnikẹ́ni ẹ má gbàgbé ìtọrẹ àánú tí mo ní kẹ́ máa ṣe o. Okay ọlọ́run akọ́nimọ̀ọ́ṣe. àmín àmín sà ẹ ṣé dáàdì èmi náà dẹ́ gbà ládùúrà pé ọlọ́run á fún mi ní okun àṣàgbára láti ṣe gbogbo nǹkan tẹ̀ ti sọ fún mi sà. àmín àmín àmín ẹ jẹ́ kẹ́yẹ́ àgbàdúrà ní orúkọ jésù bàbá wa ọlọ́run wa a dúpẹ́ àyìn ẹ́. olúwa iṣẹ́ o ṣé pé èmi náà dọ́lọ́kọ láyé ṣé pé èmi náà rí ọkùnrin tó lè nífẹ̀ẹ́ mi tó báyìí apẹ́kú tó jẹ́ kí jẹ́ bàjẹ́. <sighs> Yọrí. Hmm? Mo ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ fún un. Ọ̀rọ̀ wo ni? Mo ti réyàn tó wù mí tí mo fẹ́ fẹ́. O ti ríyàn tó wù ẹ́ láti fẹ́. Yeah ok táwa ni ẹni náà. Jùmọ̀kẹ́. Jùmọ̀kẹ́ o. ọ̀rẹ́ of course. Jùmọ̀kẹ́ ọ̀rẹ́ mi ìwọ fẹ́ fẹ́ ṣó wa ókè ṣá o ò lè fẹ́ Jùmọ̀kẹ́ ṣó ti gbọ́ o ò lè fẹ́. mi lè fẹ́ Jùmọ̀kẹ́ bá o mo love ẹ̀hún náà dẹ̀ love mi. ṣẹ̀sán ìwọ love Jùmọ̀kẹ́ lẹ́nu tiẹ̀ o dẹ̀ sọ bẹ́ẹ̀ fẹ́mi pé ìwọ love Jùmọ̀kẹ́. ẹ nà án ẹ̀rí ẹ̀rí ọlá ẹ rí. ẹ dúró ni kí ló mú jùmọ̀kẹ́ kí ló sì wà jùmọ̀kẹ́ tí wà ò dáa ni. ẹ Ah. What's up? Ooh, yeah. ẹ̀rí. kí ló ṣẹlẹ̀. kí ló mọ̀ ẹ́. Jason, is that you? Jason, do you know you are very wicked? Kò kò kò decide láti láti fibi ṣú olóore mi. Mo rè é, mo rè é, mo rè é pé ó bá di ọjọ́ kan màá mú ẹ lólé màá ní yes this is my husband but no mo jẹ́ kó ṣẹlẹ̀ instead ìwọ ìwọ ló ń lọ́wọ́ ọ̀rẹ́ mi my old friend you are wicked you are just very wicked o oh, má wọrí ẹlẹ́dàá mi á dà fún ọ má wọrí. torí pé ní bá tara ẹ̀ á bá dákẹ́. anyway lákọ̀ọ́kọ́ náà inú mi ò dùn bó ṣe mu tí yóò lánàá yẹn o and again ò ń sọ àwọn ọ̀rọ̀ kan tí mi ò understand. ṣẹ̀sán kí ni mo ṣe fún un kí ni ẹ̀ṣẹ̀ mi gan-an kò tó fi jẹ́ wípé bẹ́ẹ̀mi àti ẹ ti jọ wà láti lè o ò lérò pé ó yẹ kó nífẹ̀ẹ́ mi àfi ọ̀rẹ́ mi ẹ̀yin ṣẹ̀sùn lẹ́mi tó ṣe pé láti ìgbà tí mo ti gbọ́n tí mo ti dé èkó yìí ni mo ti ní mi ò ní fẹ́ ọkọ lẹ́kọ̀ọ́ pé tí bá ṣetán àti ní adé orí máa padà wá sí ìlú àmà wá fẹ́ ọkọ ni mo wá wá sí ìlú mo rí ẹ inú mi dùn pé ah childhood friend mi rèé mo mú ẹ wá sèkò mo tọ́jú ẹ mo fìfẹ́ hàn sí ẹ gbogbo nǹkan tí mo ní ni mo fi bẹ́ẹ̀ lò mo fìfẹ́ hàn ẹ lójú méjèèjì báyìí mo dẹ̀ wá ṣe bí ẹni pé ò tiẹ̀ rí mi rárá ṣé mi ò dá tó lọ́mọbìnrin yẹn èyí níkẹ́ ọ̀rẹ́ mi ọjọ́ tó ti sọ báyìí pé òun láìkẹ́ ni mo ti stop láti máa bá ṣe wọn ọ̀rẹ́ mi tipẹ́tipẹ́ ni o ìyẹn ò tún wá tó o wá la ẹnu ẹ̀ òfin sọ fún èmi pé ìwọ nífẹ̀ẹ́ jùmọ̀kẹ́ jùmọ̀kẹ́ ọ̀rẹ́ tèmi nìwọ fẹ́fẹ́ ṣó dáa jù mí lọ ni kí ni mo bá ṣe fún ẹ tó le tó tó yẹn. Ah. wọ́n ló fà náà ìgbà tó nífẹ̀ẹ́ mi wàá ti sọ fún mi pé ó nífẹ̀ẹ́ mi. tí mi bá fi ẹnu sọ mi ò fi hàn sí ẹ tó ṣé o ò rí nínú ìṣe mi o ò rí nínú ìwà mi ṣé mi fi hàn sí ẹ tó ọ̀ kò sí big deal bẹ́ẹ̀ tó bá nífẹ̀ẹ́ mi wàá sọ fún mi ni. tèmi fi hàn ẹ́ tó anyway kò sí wàhálà since tó ti pinnu pé Jùmọ̀kẹ́ ló wọ̀n ẹ́ láti fẹ́ kò sí problem mo ti gba kádàrá mi bí mo ṣe yàn kò sí wàhálà. ọ since tó ti tètè sọ yẹn ó ti léètì báyìí náà mo ti fall in love pẹ̀lú Jùmọ̀kẹ́ náà. mo fall in love pẹ̀lú Jùmọ̀kẹ́ kò sí wàhálà ni mo ti gba kádàrà mi mo ti gbà pé mi ò ní lọ́kọ kankan láyé yìí ni kò sí problem má gbà bẹ́ẹ̀. kí ló sọ. mo ní mo ti gba kádàrà mi pé mi ò ní lọ́kọ láyé kí ló tún kù. kò kí ni. má ṣe rò bí ẹnì kankan mọ èrò ọkàn rẹ ah. bó bá ti rí ni o wí. Hmm, hmm. ọ̀rọ̀ yìí wá lágbára o ah, ó ti di ọmọ sósì nù lẹ́nu ó buyọ̀ sí iṣẹ́ ò ṣe é pọ́nlá o bẹ́ẹ̀ yìí ò ṣe é tú dànù o ẹ̀rí ló mú ọ lọ sékòó ìwọ̀nba ṣe tọ́rọ́kọ́bọ̀ tó ń ṣe ẹ̀rí lọ́bọ̀ wà. òun ni o. owó tó o fi ránṣẹ́ sí mi náà tí mo fi ń dá bí ẹdun tí mo rọ̀ bí òwe ẹ̀rí lọ́bọ̀ wà wẹ̀. òun ni o jùmọ̀kẹ́ lọ́wọ́ wọlé dé yìí tó bọ́ wá sílé iṣẹ́ ńlá bí kò lọ́wọ́ ṣiṣẹ́ ń bẹ̀ ó sì ti kẹnu òfẹ́ sí ọ ẹ ti jọ sọ̀rọ̀ a ti sọ̀rọ̀ o ẹ ti jọ ọ̀rọ̀ pín àti irun pín o. torí ẹ̀ ló jẹ́ kí n wá bá yín torí mi ì tiẹ̀ mọ nǹkan tí mo fẹ́ ṣe. kí ni tẹ́rì wá sọ. ẹ̀rí ní tóun ò bá fẹ́ mi hmm. òun ò yà nínú ọkọ láyé ni o ọ̀dà kí ni mo kankan fẹ́ ṣe lọ́rọ̀ tó ah. lẹ́lẹ̀. ẹ wo bàbá mi ìbéèrè yẹn gangan mo wá bí yín o pé kí ni kí n ṣe gangan.